كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته àmàmà pẹ́ díẹ̀ bákan but ọ̀gọ̀rọ̀ gbà àti máa ń wà ń àwọn èèyàn ò ní dé sásìkò kó má bàa jẹ́ ìbálẹ́jọ́ burúkú pé adé ṣáájú àwọn èèyàn àwọn èèyàn wá ń fi ọ. ní amafínfín fàsẹ́yìn díẹ̀ ń gbà mí pé a ah, kọ́ má jẹ́ pé èèyàn wa jẹ́ sábàbí àti jẹ́ kọ́ mọ̀lá kejì ọgbọ́n sínú ẹ̀ṣẹ̀ aago méje la sọ tẹ́lẹ̀ adẹ meet up torí bí láti kásùbà gbàdá bí o fi ṣàkàr títí wọ́n bí sẹ́fún àwọn òkè kí hàlùkọ́ ti bẹ̀rẹ̀ sàmì torí àwọn béèrè ọmọ a máa ń fà dé bíi aago mọ́kànlá tí béèrè bá pọ̀ bàtà uh, tẹ́ẹ̀mà ọba adẹ́dà gan kò lè pílìsì ẹ̀dá tó dá abẹ́lẹ̀ ntàfẹ́ kẹ́dà ó wá pílìsì ẹ̀dá àwọn àwò láti fi rọ gbogbo wa lọ́rùn kí ọba adẹ́dà kọ́ máa sá fún wa ní rọrùn láyé ní àti gbangba ọjọ́ bíndẹ̀ kíámà ṣé ká fi sí bí eight thirty ká máa hand up títí di ten thirty. tó bá jẹ ẹ̀wọ̀ ilẹ̀kùn àmọ̀ yìí pé lọ́yà ti rí àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan ni. ìmọ̀ràn ni o tó bá wá torí ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀yà ní àwọn appointment míì tó pọ̀ tó pé wọ́n fẹ́ consider ah, káwọn náà jókòó a tún túká láti lọ ṣe gbọ́ àwọn bùkátà mi èmi ń suggest ni ò kì í ṣe ntí a bá fẹnu kò sí inṣọ́lá èmi ò meet up lórí rẹ̀ èmi wò pé aago mẹ́jọ àbọ̀ títí wọ mẹ́wàá àbọ̀ lọ mọ́kànlá ṣùgbọ́n tá a bá ní àwọn suggestion mi ẹ jẹ́ ká gbọ́ suggestion tá a bá ní. doctor na ìwádìí àlẹ́ ìfọ̀rọ̀ àti làrá kọ́lọ̀ wọn ṣàjẹ́ àrẹ yìí tó sà ọlọ́run jẹ́ kí gbogbo ìgbìyànjú yín kọ́lọ̀ wọn jẹ́ kó jẹ́ sọ́ sọ́fà. èmi sì pé agbọ́dọ̀ consider convenience yín náà. náà ìdílé tí ń ké ṣubú yìí ẹ bá ti ṣubú ìtàn ẹ̀sọ́ àká were expecting us that time fix ẹ̀ sí seven o'clock. mo fi ìpè ẹjẹ́ ká padà sí seven o'clock yìí. gbogbo àwọn tí ọlọ́run bá kàdà pé kán bá wà round kán bá ní tọ̀pù wọ́n á wà ń bẹ̀rẹ̀ the other two will join us because bẹ́ẹ̀ bá ti lọ lé ní seven yẹn tẹ́lẹ̀ ẹsẹ̀ ń tún padà wá ẹni ọ̀dà sì ló tún lè tún ṣẹlẹ̀ tó máa jẹ́ kó ìdílé kó wáyé sotidile bá dẹ̀ ti ń wáyé tó di pé àná tó ń jókòtà tí ń pẹ́jù náà yóò tó sọ afẹ́ káwọn kan tó máa tún níwẹ̀rẹ̀ ìṣe ọkàn so ẹ jẹ́ ká sílẹ̀ ń sẹ́wọ̀n yẹn wọn tí ò bá wáyé wà so people will join us from there dókítà ní ká fílẹ̀ sí sẹ́fún mo mọ̀ pé kí ṣe gbogbo yẹn ní ọgbà ti dókítà yẹn <clears throat> talent tó ní view mi tí ò ní jẹ́ pé à èmi náà tún kí n tó sọ yẹn lẹ́yìn ẹja ni tó tó àwọn tí ń bọ̀ lọ́nà jíjìn fún mi kí ló rí sí náà. lẹ́bìnú <laughs> <laughs> mo fẹ́ padà lé. salaam aleykum gẹ́gẹ́ bí wọ́n ti sọ èmi wo àwọn tó ń bọ̀ láti ọ̀nà jíjìn bẹ́ẹ̀ ni at least tí wọ́n bá gbé sí eight o'clock ó máa wà ókè bẹ́ẹ̀ within one hour ẹ pẹ̀lú formal time tó jẹ́ seven o'clock ẹ tó ń bá ń bọ̀ lọ́sọ̀nà jíjìn wọ́n bá ti jáde ńlé láti fi lẹ́sẹ̀ after ṣubú yìí wọ́n á débí báyìí on or before eight suggestion àwọn tí wọ́n wá lọ́nà jíjìn àwọn tí wọ́n wá látẹ̀kọ́ bẹ́ẹ̀ ọkọ oníyàwó méjì husband ẹnà. sàwọn àdìgún náà ti lọ bàtà ẹgbẹ́ ká fi síbẹ̀ títí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tá a máa ń tètè bẹ̀rẹ̀ yẹn after seven yẹn náà ní ká fi sísà tó kájọ parí bí four ten ní ká àgbà gbàgbé wọn lẹ́ta lọ lẹ́yìn kàtà parí àlùfọ́. Wàhálùkùn Ṣùlẹ̀. Wàhálùkùn Ṣùlẹ̀ ọlọ́ta lè gbọ́ àlàáfíà yìí. ètò yẹn jẹ́ ká mi fẹ́ mú tába ti kí ṣubú ìtàn á ti mọ̀ pé nídìí àtúntò rẹpẹtẹ mọ́ á mọ̀ bọ̀ ṣe mọ́ọ̀sì ìṣàlà o. sábàlá mi sí mẹ́jọ mẹ́jọ àbọ̀ àárẹ̀ tí ó pẹ̀ náà síbẹ̀síbẹ̀ náà ṣùgbọ́n tába ti ní àdéhùn sẹ́wù yẹn kọ́lọ́ ọba fún fún wa kó pẹ̀lú wa. sọ́wọ́n ìbejì náà kí ló rí sí. No, sir. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ọlọ́run jẹ́ ká rí iṣẹ́ lórí dáadáa. Ẹ bá jẹ́ ká fi síbi sẹ́rù yẹn. Torí pé tá a bá ti kí ṣubú ìtàn, a ti mọ̀ pé à ń bọ̀ wá láti wá gbọ́ lẹ́kṣọ̀ ni pípẹ́ rẹ̀ ó máa ń jẹ́ kí nǹkan mi tún ká ọ̀pọ̀lọpọ̀ mọ́lé tó bá ti ń di bí èètì nǹkan kan yẹn náà lálejò oríṣiríṣi máa ń wá ṣùgbọ́n tá a bá di sẹ́dùn tó a bá ti mọ̀ pé ó ń kírun tá kí a tètè bọ́ sọ́nà sáwọn àlékún ọ̀rọ̀ ń sọ̀rọ̀ pàkó sí gbọ̀n ọ̀yà gàrí èbí dẹ̀ gàrí èbí dẹ̀ ọ̀rọ̀ kò tí ẹ lè gbé ọ̀rọ̀ mi lọ́nu àti ẹ sáfìsì ńlá láì ṣàlá. wàá lè sọ. torí táìmì some of us fẹ́ pé some of our members fẹ́ pé ẹlòmíì technocrat ni ó máa ṣe lápẹ̀tment after the hard couple for the fact that tẹ́nà bá kí ṣubú ìtàn if you go back home mo lọ bá àpapọ̀ àfihàn pé ṣé kò kí ń ṣe no somebody can just come up to you báwọn dá yín dúró rẹ̀ máa dúró rẹ̀ máa lé kìí ṣe before you know it a tún wọ náà padà so kú bẹ́tà pé after sukiri tẹ ṣe àkàròyìn tán káàdẹ̀ bẹ̀rẹ̀ inshallah. Now, now délé bọ́lá yóò ká jọ fún àyẹ̀jẹ̀ ẹ̀yẹ. asalaamu aleykum. wa aleykum salaam. bọ́lá ń jẹ́ àdínú pẹ̀lú oyin dáadáa. àmì àtẹ̀yìn náà. naam ẹ ohun tó mo fẹ́ sọ ni pé tábà ní a fifty seven gbogbo àtàwọn mi bá náà ló bá lára mi. àmọ́ ìdí kan tí mo kàn rò ni pé ọ̀rọ̀ tẹ sọ lẹ́ẹ̀kan yẹn pé káwọn èèyàn má lọ kó sí ẹ̀ṣẹ̀ pé àáfàá ń ṣáájú àwọn ọmọ lé kéwú gbé so ìyẹn lálákọ̀ọ́kọ́ then ẹlẹ́ẹ̀kejì ni pé mo ń wò pé tí àsìkò àsìkò Ramadan ló ń bọ̀ yìí táwọn èèyàn bá jẹ sàárì tán lọ́sọ̀ akéwì tán ara lè máa ṣe bákan bàkan pé káwọn sinmi látara bẹ́ẹ̀. lọ àwọn ni tí Ramadan bá dé tó bá ti dé á mi pé ìwò gbà ló máa wà convenient fáwọn èèyàn tí òfin ní jẹ́ pé i miss yín i do miss ah, understand. Eh, káṣẹ̀ yẹn ti ti àsìkò náà délé délé lòun ní Na asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. naam ní bẹ́ẹ̀ àti àti. kí halcom máa parí títí tọ́pẹ́ jù ten o'clock so ogun kálukú ọmọ bó ṣe máa máa múra bọ̀ láti láti sọ because eh, irú abáni seven àwọn kan bẹ̀rẹ̀ pé wọ́n á gbọ́mọ lọ mọ́dúrásì àwọn alùlọ́gbà lọ kankan tó padà sí ṣe kìíní dá wọ́n á dẹ̀ yanjú ilé náà kan tó máa bọ̀ bẹ́ẹ̀ tó jù bẹ́ẹ̀ ni pé ẹ má mọ̀ kó n fẹ́ wá tó ń bọ̀ wá sí halcom by ten o'clock halcom ti parí kọ́ ọmọ bó ṣe máa prepare rẹ̀. asalaamualeykum abdullah end ni tí ìwọ ń sọ yẹn ṣé ten ní wà òkè fún end of halqa àbí eleven Nine, ten eleven. torí question and answer ọmọ mi. na. Um, salaam aleykum. wa aleykum salaam. ọlọ́run ti a ní pẹ̀lú rí dáadáa. abẹ́ àti wọn náà nǹkan tó sọ yẹn òun lèmi náà fẹ́ sọ appointment máa wà la ṣe fẹ́ sùn from seven to eight thirty tẹ́lẹ̀ but tá a bá ti mú ní seven ká máa parẹ́ ní ten for instance irú èmi ń sin ọmọ yín padà lọ sí school nìbàdàn ó dẹ̀ ń sọ pé mi lè ní gbọ́dọ̀ gbé òun lọ so bọ̀ èmi dẹ̀ fẹ́ wá sí akọ. ẹ̀tọ́ rẹ̀ dẹ̀ ni. bẹ́ẹ̀ni so mo wò pé wọ́n ti ń gbá wa náà. tó bá parí ní ten yẹn mo ti lè lọ padà <laughs> ṣùgbọ́n tó bá ti ń pẹ́ jù èyí ò ní lè lọ́mọ láti padà lóòjọ́ so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so ká máa ká fi sí ten kó parí ní ten. ìdí tí ten fi fẹ́ mú ọ ni wípé ọ̀gọ̀rọ̀ àwọn programs mi tá a máa ń ní níta bíi marriages tó máa ń sábà ṣẹlẹ̀ níjọ́ ahad wọ́n máa ń six ẹ̀ sí ten ọ̀dọ́ wọ́n máa ń wò wípé títí eleven àwọn èèyàn máa wọ́n máa ti wà ń bẹ̀ but nígbà wọn ti fi sí ten yẹn èèyàn ó fẹ́ excuse àti má dé bẹ́ẹ̀ ten ò ní pé èèyàn tún ń ṣe nǹkan míì tó wà equally or more important ju tí wọ́n pè yẹn sí yẹn lọ téèyàn ò fi ní kó sínú ẹ̀ṣẹ̀ wípé apẹ́ẹ́dé tàbí irú nǹkan báyẹn so ten mo wò yí pé ó wà ókè. Okay tí question and answer bá tiẹ̀ fẹ́ máa delay ìgbà tá a bá fi fẹ́ wọ bíi ten thirty kí a mọ̀ yìí pé alcohol ti. àwọn obìnrin ń jẹ́ kó yé wa lókè wípé iṣẹ́ tá a gbé fáwọn àwọn ọ̀tọ́jú àwọn àkọ́bí àwọn àwọn ọ̀làkọ́bí wọn ọkọ náà àwọn ọ̀rẹ́ tún tọ́jú àwọn yòókù náà àti tọ́jú ilé àwọn ń sọ pé ká bẹ̀rẹ̀ ní eight thirty but mò ń wò pé eight thirty yẹn ti ṣe bí ẹ ń pẹ́ díẹ̀ jù ká ṣe ní eight tá a bá ṣe ní eight eight to ten tó bá tiẹ̀ di pé àwọn questions wá ń. Um, borí ìgbà tí ó bá ti wọ bíi ten thirty inshallah alkarim àwọn appointment mi ta meet because kò sí bá a ṣe fẹ́ ṣoṣọ́ sí ọgọ́rọ̀ marriages ọjọ́ sunday ló ń sábà wà nínú before ramadan àsìkò marriages dẹ̀ ní àwọn èèyàn ọ̀fẹ́ ọ̀fẹ́ gbààwẹ̀ pẹ̀lú àṣetán wọ́n fẹ́ gbààwẹ̀ pẹ̀lú <laughs> sunna òjíṣẹ́ lọ́sùlá àlọ́ sọ́lẹ̀m ni tọ́jú yẹ pé ara rẹ̀ náà dẹ̀ ní wọ́n dẹ̀ pèpè wá sí pé kí a káwá bá wọn yẹ́bẹ̀ sí gbogbo wa náà wọ́n sábà máa ń pè gbogbo gbàǹgbà mi ok ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ níbí lọ́sẹ̀ tó kọjá wọ́n request wípé ká gbé halkọ lọ síbẹ̀ ni but mo mi wo pé request yẹn kò bẹ́ẹ̀ kọ́ mu tó ìdí tí wọ́n fi fẹ́ ká gbé halkọ̀ lọ síbẹ̀ ni pé láti bá àwọn òbí tíṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí sọ̀rọ̀ àwọn wo ni pé rárá tí wọ́n bá kúkú jẹ́ ká invite àwọn òbí wá bí ìbá bẹ́tà náà nítorí ṣẹlẹ̀ ni wípé wọ́n máa ń kọ́ àwọn ọmọ ní alukur'an àwọn kan tí wọ́n ń parí alukur'an yẹn láti fi gba àwọn yòókù náà níyànjú pé kí wọ́n tẹra mọ́ Quran kíkọ́ wọ́n wá pe àwọn òbí àtàwọn tí wọ́n ti mọ̀ ọ́n kà dáadáa tán àtàwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn wọ́n pe àpéjọ yẹn torí báwọn èèyàn ṣe ṣe wọ́n gbìyànjú security ìyẹn ni wípé káwọn security wá ń síta láti mójútó kì í ṣàwọn nǹkan tí wọ́n gbé wá nìkan but pàápàá jùlọ àwọn ọmọdé but ntọ́ba adẹ́rẹ́ bá ti ní ọ̀ṣẹ̀lẹ̀ kò sí tó lè kọjú nínú àwọn ọmọ yìí àwọn mélòó nu wọn bíi mẹ́ta wọ́n jáde gbogbo bí security ṣe wà mẹ́rin tó wọ́n sneak wọ́n láwọn ń lo side ẹgbẹ́dá láti lọ́ọ́ ráfìlà. La àbí nǹkan something like that tá a dẹ̀ mọ̀ yí pé òjò rọ̀ ibi gọ́tà kan wà ní sáìdì ṣókun ọláni níbẹ̀ yẹn tójò bá rọ̀ díẹ̀ báyìí gọ́tà tá a lè tún fi wé ni èyí tó wà ní sáìdì ìdímù tó ń lọ séjìgbò yẹn kò ju kékeré báyìí lọ ṣùgbọ́n ẹni tí òjò bá rọ̀ níṣe ju rẹ̀ rí tó bí gọ́tà yẹn ṣe ń ṣe ẹ̀rọ ọlọ́run ọba ọba. ìṣe ni àgbàrá òjò yẹn ọmọ ní ké ní ọmọ pé mo pàdé mo rí situation báyìí níjọ́ kan mo ní a ah! ọwọ́ bí kékeré yìí ni òjò tọ́ ọ̀rọ̀ yìí ń ṣe báyìí wọ́n ní a bàbá èyí lẹ́ ń sọ ó gbé yàn lọ ní dọdún báyìí ó gbé yàn lọ ní báyìí ọgbọ́n ọlọ́kadà àtọkọ́dá rẹ̀ lọ mo ní ẹ́ ọwọ́ bí wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn ọmọ yẹn wọ́n jáde bàtí tí mo rò pé wọ́n ń bọ̀ wọ́n ṣe kòńgẹ́ àgbàrá yẹn ọ̀kan ni wọ́n kó síbẹ̀ èkejì ń fà á gbà tí ò rí fà mọ́ ó jùlẹ̀ ọwọ́ pariwo wá lẹ́nu kan títí tí bá ń ṣe ń sọ yìí n ò tí ì rí dájúdájú ọ̀fọ̀ ni but Allah subhanahu wa ta'ala ó ń sọ lẹ́nu òjíṣẹ́ mẹ́sàn-án àlọ́ sọ́làm wípé ẹni tí òun bá ti mú àdánwò òun tóun bá ti fi kàn option méjì lónìí ó lè banújẹ́ súnà ni àdámọ̀ èèyàn ni wípé kéèyàn banújẹ́ kèsè wípé kọ́mọ èèyàn òkú kọ́ àmọ́ rẹ́rìn kọ́ sọ wípé òun yọnu sí ní tọ́ba abẹ́dàsí rárá kínú ó bàjẹ́ àdámọ̀ wa ni but kó mọ ní ààlà ni torí wípé kí ni ẹni tó dáa jùlọ lẹ́dà gbàtí Ibrahim aleyhisselam tó jáde láyé òjíṣẹ́ náà sọ́là ń wà mí lójú ẹ̀yìn ọmọ rẹ̀ kí Mariam alqibtiya tó bí ẹrú tí wọ́n fún òjíṣẹ́ náà sọ́là rẹ̀ sọ́là àwọn sàbẹ̀ wọ́n wò yí pé à ah, èwo lélẹ́yìí ya Rasulullah sọ́là ìṣẹ́ lára islam ní dandan ni kí ọkàn bàjẹ́ kó mi ọ́dẹ̀ ojú ọwà mi ṣùgbọ́n tí a gbọ́dọ̀ ṣe òun ni pé ká kọjá àlà ká máa fara ya kílé rárá mùsùlùmí máa ń ṣe níwọ̀ntúnwọ̀nsí ni yọ̀gbánú jẹ́ fún un tó ṣẹlẹ̀ ṣùgbọ́n yóò mú sùúrù kí lọ́ba rẹ̀ dá sọ wasbir ala ma asabak ó mú sùúrù ọ̀dọ̀ ọba adẹ́dà ló ti wá o òun ló mọ tó gbà lérò tó fi mélé wa wọ́n ọba adẹ́dà wá fún mi ń sùúrù èyí ò ní wípé bá ń forí jọmọ yìí àdéhùn tó mú wá ìfisẹ́ sábàbí oríire tayé àti tọ̀run fún mi. Allah subhanahu wa ta'ala mi sọ lẹ́nu òjíṣẹ́ rẹ̀ sọ́lá àṣọlá wípé ẹni tó ń bá má dánwò wá bá tó bá dùn ìyọnu sí kádàrá òun. fọlẹ́wò rídà òun ọ̀yọ́nu sí òun ọ̀yọ́nu sí pé ah ọ̀dọ̀ ọba adéda ló ti wá ló sì jẹ́ pé azkar tó jíṣẹ́ lọ́sàn-án àṣọlá máa ń ṣe é jù ó ní pé àlàmà yìí ní àṣà àlùkò ridha bil qadar wọ ọlọ́run ọba mọ̀ ń tọrọ lọ́dọ̀ rẹ̀ jẹ́ ń yọ́nú sí kádàrá tó ọba mú wá fún kómi. kí lọ́ba arẹ́dà wa sọ lẹ́nu òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam ó ní ẹni tó bá wá bínú ṣe mọ̀ pé ìbínú yàtọ̀ sí kéèyàn banújẹ́ nǹkan ṣẹlẹ̀ sí yàn wá banújẹ́ Allah òun náà lákèpè inna lillahi wa inna ilayhi raji'un wọ ọba adẹ́dá tiẹ̀ ní gbogbo wa o ọ̀dọ̀ rẹ láàdẹ̀ ti wá ọ̀dọ̀ rẹ náà láà padà sí ọlọ́mọ́ntọ́ gbàlérò fún mi ń sùúrù domínú kí ló tún ní ká ṣe àlámà júnìtì mùsíbẹ̀tì wà lófùnì khayra minha wọn lọ́nà ọba <coughs> fún mi ní ẹ̀san rẹ pẹ̀lú àdánwò tó fi kàn mí wà á kìlófù ní khayran minha wà á pààrọ̀ pààrọ̀ rẹ̀ fún mi. òjíṣẹ́ lásàlá asalaam ní ntọ́ dáa ju ntó gbọ́ yẹn ní ó ṣẹlẹ̀ practical rẹ̀ dẹ̀ ṣẹlẹ̀ ló fi jẹ́ pé nǹkan bọ́ lára mu kọ̀ bọ́ lára mu kámárádì sọ pé ntọ́jíṣẹ́ lásàlá asalaam mú wá nì lòó kọ́ ọ máa retí èsì dáadáa látọ̀dọ̀ ọba adẹ́dà torí àrùn tí ń ṣẹ̀dá kò ṣeé fi oògùn àforírò ṣe wò sàn rárá nítorí lè wò sàn òun náà ni tí ọba adẹ́dà sọ̀kalẹ̀ fójìṣẹ́ lọ́sọ̀lá àrọ̀ sọ́lá ló sì jẹ́ wípé tọ́ba jẹ́ pé nǹkan míì wà tá a tún lè tún fi yanjú ẹ̀ ni òjíṣẹ́ lọ́sọ̀lá àrọ̀ sọ́lá mọ̀ ní jẹ́ òpin àwọn ànábì bó tó ń lò pín nítorí pé kalẹ̀ náà láàlò táàbì ló pàdé ọba adẹ́dà gbogbo ẹ̀dá bàbá adẹ́dà ti sọ pé máa sọ̀rọ̀ tìǹà fi kìtàbí mi ṣe in nínú tíra tá a ti ta sọ̀kalẹ̀ fún yín o àṣẹ àìbìkítà káwá gbàgbé nǹkan kan yí pé àṣàlàyé rẹ̀ ń bẹ̀ kò sí. ló fi jẹ́ pé ńgbà tó bá adẹ́dà ó juwèé rẹ̀ tíra yìí kí ló fi júwe rẹ̀ ó ní umul kitab ìyá tíra gbogbo ohun tó fi jèrè ọba ń bẹ ohun tó fi ní ṣìṣe ọba ń bẹ bàbá adé dàbí sọ pé tọ mẹ́nà àròdà àǹdíkìrì ẹni tó bá kọ̀yìn sí ìrántí tó fi ààbò òjìṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá fẹ̀yìn lẹ́lẹ́hùn mẹ́rin ṣẹ̀tẹ̀ dọ́ǹkà á tẹ̀lé ayé rẹ̀ lápá rútu kò ní rójú sójú kọ́lọ́run yà wáyà bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá tẹ̀lé tó gbàgbọ́ tó mú lò tó pèpè sí kò eyín ọ̀kọ́ dípẹ́ ká mọ̀ dánwò ṣùgbọ́n yóò láta àtúbọ̀tán dáadáa ìyàwó àwọn mùsùlùmá gbàtọ́kọ rẹ̀ jáde láyé ọkọ ni gbogbo ní bá rí lẹ́ẹ̀dẹ̀ ọkọ tóun tiẹ̀ lọ́kọ àpọ́nlé ẹ̀yẹ òun ló jẹ́ fún obìnrin ọkọ ìtún wá jẹ́ yàn rẹ ọkọ rẹ̀ wá jáde láyé gbàtọ́ ìródọ́dọ̀ rẹ̀ yìí pé kó ṣe bójúṣẹ́ náà sọ́lá ń ṣe sọ inna lillahi wa inna ilayhi raji'un alama junni fi musibati wa akhlufni khayran minha ó ní à ó ti ní àṣẹ náà nítorí ara àṣẹ náà láṣẹ àní choice bóò ni mo ṣe fẹ́ rọ́kọ tó lè dàbí ti ọkọ ní wọn ó dẹ̀ ṣe kí ló padà bí òjíṣẹ́ lọ́dún làásùlà kìí ṣe nǹkan fẹ́nu kìí dẹ̀ sọ̀rọ̀ fẹ́nu àṣẹ wá wípé kó ṣe kíni ni kọ́ lọ tọrọ rẹ̀ kó fẹ́ bàtí òjíṣẹ́ làásùlà ní òun ọ̀fẹ́ ọkọ̀kọ̀ yà lẹ́nu náà ẹ́ èwo là ń tọrọ èwo ló tún ṣẹlẹ̀ yìí bẹ́ẹ̀ mọ̀ pé. orí kan láyà lẹ́yìn ṣé kò dáa ọkọ̀ títà kọ́kọ́ yẹn lọ ní gbogbo ọ̀nà tọ́lọ́ làwọn ọ̀darú rẹ̀ rí kò ní dárú rẹ̀ mọ́ òun ga lọ́sọ̀ bẹ́ẹ̀ <laughs> so òun ló padà wá jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀yà ọlọ́padà wá jẹ́ ìyàwó òjíṣẹ́ lọ́sọ̀lá ló fi jẹ́ pé tí àmì a gbọ́dọ̀ ṣọ́ra fún nǹkan kéènì tó kọ̀ kápáyà ọlọ́run ọba kí lẹ̀ ní páyà rẹ̀ kí n lọ́ba adẹ́dà ní ká ṣe tírú nǹkan báyìí bá ṣẹlẹ̀ torí ìgbà fún tiẹ̀ ó ní sinmi kádàrà rẹ̀ tó bá ti yàn lóbùbù ó ní sinmi fẹ́dà tẹ́dà ọ̀bá ti sinmi lórí èèyàn àdánwò ńlá ló máa jẹ́ ló fi jẹ́ pé gbogbo ìgbìyànjú tọ́ba adẹ́dà ní ká fi odindi oṣù kan ṣe oṣù tí ń bọ̀ yìí kọ́ba adẹ́dà mọ́sáàjì ó ṣèṣe ju ẹ̀mí wa kọjá ọba wa láyé kọ́ba wa láàyè kọ́ba bá wa láàyè tí ọ̀dà gbogbo ń tá a fi lo oṣù náà tá a fi sórí ire ayé àti ti ọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmọ̀ pẹ̀lú rẹ̀ kọ́ba dẹ́dà mọ́sá pèsè rẹ̀ fún wa. Allah subhanahu wa ta'ala ó pàkíyèsí wá sí i ó ní latabluwanna fi amwalikum wa anfusikum kò sí tàbí sùnfọ́n ń bẹ̀ òun fi títóbi ohun ọba búra títóbi òun òun fi búra á nínú àwọn ọ̀rọ̀ yín. ó lè jẹ́ material ó lè jẹ́ ntí èsì material á dàn yín wò kí kí làdáwò yẹn kì í ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ ní ó lọ bí ó ṣe bàyín níjẹ́ jẹ́ lẹ́rìí ń bẹ̀ á mú àmúwálìkùn wà á ń fẹsẹ̀kùn àti nínú ẹ̀mí yín gan pápá ó lè jọ mọ ó lè jẹ ara gan pápá ara tí ń gbé pápá tẹ́lẹ̀ kò gbé bẹ́ẹ̀ mọ́ ọpọlọ tó ń ṣàp tẹ́lẹ̀ kò ṣàp bẹ́ẹ̀ mọ́ ẹwà tó ń jọ àwọn tí ń fa àwọn èèyàn máa tẹ́lẹ̀ ó kú oríṣiríṣiríṣi ìṣìlá látara tó wá ń ṣẹlẹ̀ kí lọ́ba adẹ́dà sọ ó ní wàlá tasma'unna mina alladhina utul kitaba min qablikum wa mina alladhina ashraku adan kathira látara tó ṣẹlẹ̀ àwọn tí wọn ò nígbàgbọ́ torí pé tí nǹkan bá ṣẹlẹ̀ sọ́mọ́lá kejì kì í ṣe pé èèyàn máa yọ ni èèyàn yọ táburú bá ṣẹlẹ̀ sọ́mọ́lá kejì tàbá rí tó kó sínú wàhálà kan ah, ọwọ́ bá àṣetò ọ̀pọ̀ rárá ẹ̀dá wo lọ́mọ adẹ́dá ọ̀dà láláṣẹ jù nínú ìròrí ni àbọ́sọ̀ sísọ àbíṣesí tá a ní èsì aláṣejù kò sí ló fi jẹ́ pé ẹni tí ìmánì bá wà fún tọ́mọ̀ yìí pé ọba adẹ́dá wà ó kí ni ó ṣe òjíṣẹ́ lára àṣálàm kọ́ adébáṣe ṣe alhamdulilayi lẹ́bi afaani mímọ́ tàlá kàdí. ọpẹ́ ni fún ọba adẹ́dá o tí ó wò mí sàn kúrò ní tó fi ṣàdánwò fún ọ yẹn ni kò fi kẹ́mi. kìí ṣe pé bákan ni tèmi jẹ́ tí ò fi fi kàn mí. àwọn aráàlú olójijì náà sàn àṣọ náà mẹ́rin kẹ̀ rárá.

àkọ́bí rẹ̀ lóbìn oní Zainab Qasim ọ̀nà àkọ́bí lọ́kùn. oní gbogbo àwọn àkọ́bí Qasim náà fi ń pè ní Abel Qasim torí àkọ́bí èèyàn là á máa fi ń dà yẹn pé àkọ́bí rẹ̀ lóbìn oní Zainab àkọ́bí rẹ̀ lọ́kùnrin kí ni tí ẹ̀dá generally àkọ́bí òun tàbá òun kó kó jẹun lòun ó filẹ̀ a nígbà tí a fi bí ìyá wa Mariam aleyhisselam kí ni tí ó fa àdúrà tí òbí rẹ ṣe tó nílé tẹ̀sán kẹlùkẹlù ń sàn eléyìí ó máa rí lọ síta nǹkan kan nìkan ni ó délé ni ó máa bá a mójútó nǹkan ọ̀dà gbogbo wàhálà tí ń bẹ níbi obìnrin títọ́ nì tí èsè kékeré ọmọkùnrin ní bùkátà láti lọ sí Maiduguri kàfàǹtà ó lé sẹ́ǹdì ẹ̀ lọ ṣùgbọ́n ọmọbìnrin ńkọ́ òórò gba làwọn tí wọ́n bá fẹ́ tọrọ ọmọ ọlọ́mọ tí wọ́n bá ń halẹ̀ <laughs> àmọ́dé tó bá jàǹbá rẹ̀ wọ́n tiẹ̀ náà ń bọ̀ ó kó ó kó lójú pálí tó fi jẹ́ wípé tó ọba fẹ́ kí wọ́n ṣe ọmọ rẹ̀ báṣubàṣu àwọn ọmọ ọlọ́mọ tí ọba adẹ́dà kó sí ọ lábẹ́ kìí ṣe mímọ̀ ṣe rẹ ìwọ náà rà kí ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí pé tọ̀ <laughs> ọba adẹ́dà torí pé kí ni. ìpáyà ọlọ́run ọba níbi dealings wa ọba adẹ́dà máa fi ń ṣe àkóyọ ọ́fẹ́dà kí ló sọ oníwà amẹ́lì jìdáàb wàkánì fún etí mẹ́rin gbogbo ń tó sọ̀hún kèé ṣèdí tí ọba adẹ́dà fi ní kó odindi àwọn ànẹ́bì méjì ó dìde. kí wọ́n lè máa ṣiṣẹ́ kárakára torí pé kí ilé yẹn má bàa wò káwọn èèyàn má bàa fẹjú mọ́ ọ̀rọ̀ àwọn ọmọ ìdí mbẹ́mbẹ́ ni kí ó ṣe gbogbo èèyàn kí ló sọ ó ní wa kana abuhuma saliha torí wípé òbí wọn jẹ́ nire kí ni sọ́lẹ̀ gbogbo dealings tí bá ń ṣe pẹ̀lú àwọn èèyàn ó máa ń ṣe pẹ̀lú kí ni pẹ̀lú ìpáyà ọlọ́run ọba èyí ò mí ní pé kọ́mọ́ ṣe mistake o kò dẹ̀ mí ní pé kọ́mọ́ àdánwò ń bẹ̀ àmú instant wa ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ọlọ́run ti ó fi kẹ́ wípé ká máa pàdé àlùdé òwò ọwọ́ àrí ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà dọ́rẹ́ brọ́dà wọ́n ṣe bísínẹ́sì kan á. Ah! ah business yẹn fail big time ó pe gbólóhùn kan ó ní ah! ìwọ̀n kéèyàn máa fi láwà ní sórí mọ irun gbọ̀n igá ó lè kọ́ ní pé kí ó rí kí ló ṣe ó ṣe istiza pẹ̀lú súnà òjíṣẹ́ lára ẹnì <laughs> èkejì lọ ẹ̀kẹta lọ ẹ̀kẹ kó tó gba èsì rẹ̀ ó tó ọdún kẹwàá business ló ṣe ó dẹ̀ ń retí èrè ó plan ẹ̀ kò sí gbogbo bí ó ṣe plan ẹ̀ ọba adẹ́dà ló ń dé in tó lose kìí ṣe hundred million kìí ṣe two hundred ọ̀fẹ́ mọ̀ wọ three but torí pé ó máa ń lo àwùjọ ẹlẹ́kọ̀ọ́ ó tètè péra rẹ̀ padà kí ló sọ ó ní èsì dé àwọn èèyàn ọ̀gbọ́n ti ń sọ ó dà ń sọ èsì ti dé àwọn tí wọ́n máa ń tó sọ níjọ́ ọjọ́ sí tó ń kojú wípé àìmọ̀ọ́ṣe ló fà á tànà òfin bá ọmọkùnrin ti bí ó ti yé àwọn. ọgbọ́n àwọn olóṣù pèsè dá sí nǹkan há fún gbàyàn gan lọ́ba gba hajj lọ dọ́wájú kàábà ó ní ìwọ ọba ẹlẹ́dàá mo ti dé mo ti ṣẹ̀ dáríjì mi inna lillahi wa inna ilayhi raji'un alama junni fi musibati wa akhlifni khayran minha torí tọ́ba gbèsè rẹ̀ dé ṣé three hundred million ló lose ọba adẹ́dá lè ṣe ní three hundred billion fún òun ní ṣe ọ̀dọ̀ rẹ̀ lọ wà. pé àbákàlà ṣe ń ná tí a máa ń ka kò àwọn ọmọ ẹ̀dá làwọn máa ń ṣe fà á tán wà tọ́ba mú díẹ̀ wá torí kọ́ mọ̀gbà tán <laughs> yọ ọmọ ẹ̀dá ọ̀fẹ́ ọ̀fà sẹ́yìn ọba náà ọmọ yùn yóò tì sí ni yóò tì sí ni. a imam bukhari muhammad bin ismail bó se ní kéwú tó yẹn náà ló lọ́rọ̀ tó kò yé wa bó ṣe ní kéwú tó yẹn <laughs> tó dára ta ní kéwú nísìn òun ọkọ̀ ọkọ̀ lọ sọ́dọ̀ rẹ̀ bó ní lọ lọ́rọ̀ kò sí nínú tó ń kójọ ẹ máa fi yàgà ó ṣẹlẹ̀ rí wípé ntí ọ̀rọ̀ rẹ̀ ó há síbì kan wọ́n fẹ́ẹ́ ṣe kíní kí ló fi kí ló fi ṣe tawassul lọ́sọ́dọ̀ ọba rẹ̀dà ó ní wọ́n ọba rẹ̀dà wọlá wípé ẹ kí ní báyìí tí ń jẹ́ haramu òsínbẹ̀ jẹ́ tèmi ó fẹ̀mí tèmi lọ́wọ́ ń bẹ̀ má jẹ́ tèmi ó há kò há. Muhammad bin Ismail al-Bukhari ọlọ́rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ la àfáà rẹ̀ àfáà rẹ̀ wo Malik kí la fi pè láàfáà rẹ̀ náà bọ́ọ̀lù ti já àfáà rẹ̀ tí táàmù yẹn jìnnà síra bẹ́ẹ̀ ni gbogbo hadith tí ìmáàmù bò ìmáàmù Malik gbà wá òun ni ìmáàmù Bukhari kọ́kọ́ ti síwájú. Si nínú tíra rẹ̀ sọ yìí jáàmì kí ló sọ ó ní asọ́hùn síhà ó ní malik anasi an ibn wa ojú ọ̀nà tá a fi gba ọ̀rọ̀ ọlọ́run ọba nígbà tó jẹ́ pé ṣe ń bẹ̀ ó ní ọ̀rọ̀ tó bá yẹ pé wọ́n sọ pé malik gbà lọ́dọ̀ ni náà ẹrú abdullahi ibn umar tẹrù ìwà àgbà abdullahi ibn umar tí abdullahi ibn umar wà àgbà taa ni. nabi sallallahu alayhi wa ó ní ọ̀rọ̀ tó yanjú jù nù. látara gbogbo àwọn ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ imam malik pẹ̀lú wọn bá a máa ń mọ ilé ni. ìṣèkì islam ibn Taymiyyah arhimulah rahmatawasa onítọ̀rọ̀ bá ti di ọ̀rọ̀ muamalat bá a ṣe ṣe ìyàwó bá a business bá a ṣe gbogbo iṣu tó jẹ́ pé interpersonal relationship yẹn ó ní àti mú àti bọ́ nínú mistake kí principle tẹ̀ tó Kini ni Malik kini <laughs> kí ni Malik sọ torí Madina lọ́wọ́ Madina ni gbogbo ẹ ti take place so kini ni provision toro tóró ń lo àwọn làpá Madina ọmọ nǹpa gbogbo ń tó ṣẹlẹ̀ bó ti ṣe lọ́rọ̀ àtúnlá ń ṣe lò gbà ń bẹ̀ ọwọ́ ló ti wá. ngba àwọn bí léèrè lórí tẹ̀rẹ̀jẹ̀ ìyẹn tá ṣe Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله sínú kádó tún bẹ̀rẹ̀ aṣáájú aláìláhàílá wọ́n ní àfa àkílẹ̀ rí rẹ̀ ọlẹ́rí òun ó ní kí wọ́n pe àwọn èèyàn wá nílùú Madina wọ́n pe wọ́n wá bóò ni wọ́n bóò lẹ̀ ṣe é pè wọ́n wọ́n pè bẹ́ẹ̀ káńkọ́ ẹ ó ní bàbá òun táǹkọ́ bàbá rẹ̀ ó ní lágbájá táǹkọ́ olójìṣẹ́ náà sọ̀rọ̀ àṣànà ó ní bọ́sẹ̀gbẹ̀ kan bó ṣe tó ń wógún wọn jọ lọ́nu ó ní ṣé a wà á sí ìmọ̀ tọ́jọ́ yìí pé a mà wọ́n tí wọ́n gbà wá a dẹ̀ mọ ipa tí wọ́n tọ̀ tó fi lè gbé ọ̀dọ̀ ẹni tó ọlọ́run bá sì mọ̀ràn a wà pààyàn tì a wà sọ yìí pé intẹ́nì kan kójọ sínú tíra kan lálọ́ọ́ tẹ̀lé ó ní àfitẹ́lẹ̀ yóò bá sí ń bẹ̀ subhana allah. ló fi jẹ́ pé wọ́n fẹ́ kí á wo ẹni tó mú ọ̀rọ̀ wá kí ni mindset ẹ̀ kí ni basis ẹ̀ kó tó di pé á tiẹ̀ comment at all lórí nǹkan bá mú wa. àwa aláìmọ̀ kan. min alul kitab. àtàwọn kìtìrì wọ́n lè máa yọ̀yàn ìṣesí wọn ni ọlọ́run mú wọn ọ ti bọ́ sọ́wọ́ tí mùsùlùmí ò rí bá wọn mùsùlùmí tó bá rí àdánwò ọ ṣàdúrà fún mi kò yọ abẹ náà ọba kọ́lọ́run wa kò fi kàn náà torí pé ọ lóbi مما ابتلاك به وفضلني على كثير ممن خلق تفضيلا ọ gbọ́dọ̀ sọ sókè tó bá jẹ́ pé ọ wà níwájú ẹni tó tí ń tẹ̀lé ṣẹlẹ̀ sí torí àdúrà yẹn kan sọ mọ̀ pé bí ìgbà tó yẹ pé òun ọ̀ǹta sí ni ọ sọ sínú ni ṣùgbọ́n tí ọba sí ń bẹ̀ ló lè sọ sókè. súnà tí kí lọ́lọ́run bá wa sọ. So oníṣẹ́ bá gbọ́ gbogbo ìgbọ́kúgbọ́ yìí látọ̀dọ̀ wọn ó ní wọ́n in tasbiru tẹ mú sùúrù kọ̀mọ̀ ní aláìmọ̀kan ni wọ́n kọ̀mọ̀ ni wọ́tẹ̀tẹ̀kù tẹ wá ṣe tẹ́kùà kí ni tẹ́kùà tẹ́ ọ wà lókè. Okay ọmọ ntí mò ń rò ó kúkú gbọ́ ntí mò ń sọ ó dẹ̀ rí ntí mò ń ṣe ó jẹ́ kí ìmọ̀ yẹn ó ká ọ torí kí ló sọ ó ní fún àmọ̀ mọ̀nà kọ́fọ̀ mọ̀ kọ́ mọ̀rọ̀ bíyì mọ̀nà kọ́fọ̀ mọ̀ kọ́ mọ̀rọ̀ bíyì ẹni tí ń páyà ìdúró ìlékè ọba rẹ̀ lé lérí tó mọ̀ wípé ọba adẹ́dàá ọ̀kan ṣoṣo ni ó lékè ọlá lórí àlàárẹ̀ṣì rẹ̀ ọmọ tó ń rò ọgbọ́n tó ń sọ ọdẹrin tó ń ṣe látara eléyìí wọ́n ní hànẹ́fù kò wá jẹ́ kí ẹ̀mí òun kó tiun ní tìkùtì tọrẹ nù kò síbi tí ò lè tìyàn lọ ní taburú àti dáadáa kọba adẹ́rẹ́ amọ́sà jẹ́rìmí wọ́n orin ilẹ̀ lórí dáadáa kí lọ́wọ́ adẹ́rẹ́ sọ kí lẹ̀ fún rẹ̀ fa inna li jannata ìyẹn máwà àtúbọ̀tẹ́ ẹni bẹ́ẹ̀ àlìjẹ́nà ni ó gúnlẹ̀ sí. fáwọn ọmọ ntọ́kọ̀ ṣùgbọ́n ẹni tó wá kọjá àlà ọwọ́ bá àṣejù ọ̀pọ̀ nǹkan kan ó hàn sí oríṣiríṣi. wàá àṣọ̀rọ̀lẹ̀ hayata ń ṣẹlẹ̀ láyé yìí ọjọ́ kó influence ẹ̀mí òun kóun náà ò fi rán ró bóyá ó ní iṣu pẹ̀lú àwọn ẹni tẹ́lẹ̀ ó wá fẹ́ rán ró kí lọ́ba adẹ́rẹ́ sọ ó ní fa iná jahima hiya al-ma'wa lọ́fà as-siddiq al-akbar man huwa abubakar radiyallahu ọ wà lẹ́gbẹ̀ẹ́ ìdíṣẹ́ lọ́sọ̀lá àlọ́ sọ́lọ́ ọ̀kan nínú àwọn sàbẹ́ níbẹ̀ náà. ogun sayidina abubakar lọ́jọ́ àlàáni ó ṣe lákọ̀ọ́kọ́ sayidina abubakar ojú rẹ̀ ó ojú òjíṣẹ́ náà sàásẹ́là kí ni mẹ́sẹ̀jì tó ń bá ń pé ya Rasulullah sóòrí tí ọkùnrin ń dáwó pẹ̀lú mi ó tún ṣe wẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì ah! ó tún wo òjíṣẹ́ náà sàásẹ́là ọmọkùnrin ó ti bó òjíṣẹ́ náà sàásẹ́là mọ́ sọ̀rọ̀. ìgbà tó wá délẹ̀ kẹta lọ́wọ́ ni ah, kó ná o ṣètò sọkọjá àlàtọ́ bá ló mú ṣètò là ìjọ kàṣẹ ni pé kọ́má kọ́má ṣe kọjá abẹ́nìyẹn ṣe ṣe òjíṣẹ́ náà sọ́nà ń bá dìde kó ní jókòó yẹn dídìde tó dídìde yẹn kí ló fi hàn ìbínú <laughs> ọlọ́mọdé rí ibi tí. ibi tó jíṣẹ́ lára àṣìlá ti bínú ntí gbogbo wọn máa ń tọrọ nù. Ọ ní ya Rasulullah sallallahu alaihi wasallam ah, ṣe bó o rí ó ṣe tàkọ́kọ́ ó ṣe tẹ̀kẹ́jì nígbà tó dé lẹ́ẹ̀kẹta lèmi náà ní kí n kó náà tọ̀ wò òjíṣẹ́ náà sallallahu alaihi níbẹ̀ yìí ìgbà tó ṣe ta lákọ̀ọ́kọ́ tó mú sùúrù ọba adéga sọ màláìkà kalẹ̀ tó ó dẹ̀ ń fún ìwọ ní sùúrù pé ọ̀kárì. ọtún ṣẹlẹ̀ kejì bẹ́ẹ̀ náà ni ọba rẹ̀ tún sẹ́ndì màláíkà wá ẹlẹ́ẹ̀kẹta ńgbà tí wọ́n wá fẹ́ ránró àṣetáni wa sọ̀kalẹ̀ èmi ò dẹ̀ ní síbi tá ṣètáni wa. Allah dọba adẹ́dàá fi sọ pé intafiru wọ̀tẹ̀tẹ̀kù kí ló fi kún un. onífẹ̀ yìí náà dáàlì kẹ́mìnà azmil umur eléyìí wò ní high resolution high resolution àwọn wo ni wọ́n fẹ́ kí wọ́n máa show high resolution àwọn ànábì ọlọ́run ọba òní wípé ká fi jọ wọ́n kílẹ̀ kọ́ tí àwọ̀ ẹ̀yẹ kọ́kọ́ wa pẹ̀lú state yẹn òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá ní fa in sábàkà ahad fa in sábàkà ahad ọ wà nínú àwẹ̀ ẹnìkan wá bú ọ ọ̀rọ̀ jẹ́ ìlà àárẹ̀ tàbó ṣe ń tí ọ̀dà sí ọ kí ló jẹ́ lára sọ́lá ní ká ṣe ẹ́ ẹ̀yìn ni sọ̀rọ̀ ẹ̀mọ̀ sọ́ọ̀mọ̀ kan gbà wẹ̀ ọmọ ṣùgbọ́n máa rẹ́ra rẹ létí torí pé kí ni kó o má bàa ta sí padà kó o má bàa ta sí padà pé ah mo fi ọlẹ̀ fọlọ́ mo fi ọlẹ̀ fọlọ́ ẹ̀kọ́ ńlá kan nu tí wọ́n fẹ́ ká kọ́ látara àwẹ̀ gbígbà ká ni ká fọ̀rọ̀ mọ́lọ́hùn kákó gbogbo ẹ̀ sí lọ́wọ́ òun lọ́mọ bí ó ṣe yẹn ju ẹ̀ kì í ṣe yẹn nìkan ó ní wọ́n máa ń yẹ tẹ̀kìlá torí pé kí ni máa ń yẹ tẹ̀kìlá yaj'al lahu makhraja ẹni tó bá páyà ọlọ́run ọba nínú tí ń ṣe ó tẹ̀lé òfin ọlọ́run ọba lórí rẹ̀ yaj'al lahu makhraja ọlọ́run ó fún ní àkóyọ nínú kọ́ndíṣàn tó bá wà ẹni kọ́ndíṣàn. wọ̀yẹ̀rùsùkùhù min haythu la yahtasib yóò rọ̀ lọ́rọ̀ níbi tí ò tiẹ̀ nírètí kí ló jíṣẹ́ láyà sọ́lá tó sọ́n gbèmí. ó ní kan wá ohun yẹn wá ń sọ pé má rọ omi yẹn síbẹ̀ yẹn o. ló rọ̀ sínú oko lágbájá ẹrú ọlọ́run ọba tó wà ní abẹ́ ìsújò tó lè gbọ́ ohun yẹn ọwá ń tẹ̀lé bí atẹ́kùn ṣe ń ti ìsújò lọ yẹn ọwá ń tẹ̀lé lọ. ṣàmọ̀ pé bó ṣe jẹ́ pé ìsújò ó ń kó omi rótó atẹ́kùn lágbára jùlọ ló fi máa ń taari rẹ̀ wọ́n ń taari rẹ̀ taari rẹ̀ ibi tó lọ ibi tó lọ. ọwọ́ á sọ̀kalẹ̀ níbi òkè gegele gbàtọ́ wá sọ̀kalẹ̀ ńbẹ̀ tó dòrọ̀ ńbẹ̀ ọwọ́ á sàn síbi kànáà kànáà títí títí tó èdè oko ẹrú ọlọ́run ọba kan òun ọ̀mọbi tó jò ti sú kọ̀mọbi tó ti rọ̀ kọ̀mọbi tó mi ti ń bọ̀ ọkàn ń ọkàn ń fi fọ́ọ̀k ọkàn fi ń channel òní ẹ̀ sí ibi tó fẹ́ kó chanel ẹ̀ sí ni. ẹni tó wà níbi tí ohun ti dún wípé má rọ̀ sínú oko lágbájá òun wá wò wípé èwo lélẹ̀ ya abdullah masmuk tẹ̀ńtà àbámu ọkọ rẹ̀ abdullahi làákì ya abdullah masmuk ọkọ rẹ̀ náà ọba sọ ọkọ rẹ̀ fún ọkọ tó sọ yẹn ṣe déédéé ọkọ tó ń gbọ́ lábẹ́ èsújò ohun tó sọ pé bèèrè rọ̀ sínú oko lágbájá yìí wọ́n á béèrè kí ló dé tó fi ń béèrè lọ́wọ́ òun kí lorúkọ òun ó ní ó ní yìí o bá mọ ibi tí ń bọ̀ òjò iṣẹ́ o bá mọ ibi ń bọ̀ kí ló máa ń ṣe ná ọlọ́run ò ní nǹkan tó máa bá ti harvest tán. oko òun ó ti sọ́nà mẹ́ta ètò òun ọ̀jẹ̀ ètò òun invest àti ètò òun fi ṣe sàrà fáwọn èèyàn kò sọ wípé nígbà tí ọ̀sán ń ṣiṣẹ́ kí lòrù ń wò ní àmọ́pá sọ ní last week ara tí ọba adẹ́dà tí máa fi mú kí ẹ̀mí èèyàn ó sì payá tí dẹ̀ máa fi farere fún yàn oníkéni sàdákà. pàápàá jùlọ sáwọn kan àwọn opó àwọn ọmọ òrukàn àwọn aláìní lòjíṣẹ́ náà sàrà tó láǹfi sọ pé ẹ̀mọ̀hó ni ìdọ̀ àfàákùn ẹ bá mójútó àwọn tí wọ́n wíìkì nínú yín opó ọmọ òrukàn àwọn aláìní masakin bí ẹ̀rí bí kúránì ṣe tó ìnàmà sọdọ̀kọ́ lè lè fọkọrọ́ wal masakin tó gbogbo wọn lọ́wọ́. torí tó ń ṣeun ọba adẹ́dà ọba fi sinu sínú ọ̀rọ̀ báràkà yẹn ni wípé táwọn yòókù ọba ti ẹ̀rọ mi àwọn ọmọ ìyá kan láwọn ń dáko nígbà wọn ń dáko ọba adẹ́rẹ̀ lọ́wọ́ tọ́lébùlì ìlú nǹkan yìí bóò ni ọ̀rọ̀ ó ní ẹ̀ṣá gbogbo ń bá ń ọba dẹ̀ dán ìpààyà wò kí ni yorùbá wí wọ́n ní olè kíkiri ìyá ọ̀kẹ́rẹ́ yóò jọ lójú tójú ọ̀bá rọ̀ lágbègbè òjò ọ̀ máa nínú oko tiwọn. torí kí nǹkan wọn lè bà jáde dáadáa torí owó olówó tí wọn yá àti ní ẹ̀fíṣẹ́ ìnvẹ́símẹ́ǹtì tọ̀wé bí ọba di pé ọ̀dàdá gbèsè wọlé nu ọlọ́run kì í ṣe nìkan òjíṣẹ́ náà fúlàní tún fún aláwọn àkàrò mi àkàrò owó ó láwọn mẹ́ta ni wọ́n ń lọ wọ́n fẹ́ wọ́n wá jíjẹ mímọ́ lọ ilẹ̀ wá sùn wọ́n wá ní káwọn ti rẹ́sì díẹ̀ sábẹ́ kéèkì òkúta látòkè ọba ṣe wọn mọ́bẹ̀ kò sí bí wọ́n ṣe lè jáde òjíṣẹ́ náà fúlàní ni wọ́n wá rán ra wọn létí pé jẹ́ àti ẹ̀wọ̀ nǹkan tá a ṣe torí ìtọ́lọ́run ọba ká fi bẹ lọ́hùn ọba torí ń tọ́ ọba ṣe torí tọba adẹ́dà tọ́ ọba fi bẹ̀ ẹ́. èèyàn ọmọ ẹ̀yà wa lóbìnrin. lọ́kùnrin gbogbo pẹ́pẹ́ burú tó máa ń ṣe sọ́kọ rẹ̀ tó ṣe torí tọba adẹ́dà torí wípé àǹfààní rẹ̀ kìí ṣègbà tá a bá dọ̀hún tá a bá dọ̀hún láà gbogbo tó ń ṣe ṣe torí tọba adẹ́dà àǹfààní rẹ̀ láti bí ni wọ́n wá wò yẹ̀yẹ̀yà ọ̀kan nu wọ́n ní òun àwọn òbí òun ni wọ́n kọ́kọ́ máa ń jẹun òun á dé ńjọ́ kan wọ́n ti sùn kóun ó tó dé ọmọ ẹ̀ ń sunkún òun wá ń rẹ ọmọ yìí títí títí táwọn òbí òun yìí fi jí lóru oúnjẹ wọn tí wọ́n fi kọ́kọ́ wá jẹun náà ìwọ bá rẹ̀dà tó bá ṣe pé torí rẹ̀ ló ń fi ṣe kínní kó àwọn yọ. kí wọ́n kan bá rẹ̀dà òun ló ṣe òfin wípé kí nǹkan ọmọ látòkè kó wá sílẹ̀ ó ṣubú lulẹ̀ kí lọ́kàn sófin dè kò dé àpáta tó ṣe wọn mọ́nú ihò yẹn ó dẹ̀ mú lọ sókè kò tó wọn jáde ìkejì ní òun bẹ̀yẹn ń ṣẹ́ ó ti sẹ́yìn tán kó wọn tó fún un lówó bínú lọ òun á rò pé owó yìí tọ́ba ní lọ́wọ́ rẹ̀ ó ní nǹkan kan tí ó fi ṣe òun wá invest sóko àti àwọn àgbò àti nǹkan ọ̀sìn wọ́n wá bẹ̀rẹ̀ gẹ̀dígẹ̀ ó ti kọjá tí èèyàn tẹ̀ lé fọpọlọ rò lọ́ba dé lójú lójijì níjọ́ kan lọ́ba ní ọ̀yà mọ̀ á gbẹ̀tọ̀ mi o wọ́n bá sọ fún mi pé ẹ̀tọ́ rẹ̀ náà nù má ti mi ṣeré owó ti dá mi mi lákọ̀ọ́kọ́ tún ti fẹ́ bẹ̀rẹ̀ nísìn rárá owó rẹ̀ ni mo invest òun ló di ló bẹ̀rẹ̀ gẹ̀jigẹ̀ báyìí kí ẹ ní wọ́n bá dẹ́dà tọ́ba yẹ pé torí tiẹ̀ ni mo fi ṣe kó ayọ̀ kíní ẹ̀ tún lọ sókè kò tó wọ́n jáde. kílẹ̀ kẹta ó ní mo ti lé arábìnrin kan cousin mi mi opportunity mo wá wípé ó ní bùkátà wá sọ́dọ̀ mi mo wá rí pé yes ọwọ́ bàbá yìí mo wá fẹ́ bá ṣe ránù ǹjẹ́ kí n ṣe ránù yìí ọ wá pe gbólóhùn kan ní ọba mọ́jà balẹ̀ alábàálẹ̀ òní gbólóhùn tó sọ pé kó ọ̀hún pààyàn lọ́wọ́ bá wọn jìnnìjìnnì bo òun òun dẹ̀ súnra kì wọ́n bá dẹ́dà tó bá yẹ pé torí tiẹ̀ làwọn fi ṣe ìpáyà rẹ̀ ni kó àwọn yọ òkè òkúta yẹn ṣe lu òkè pátápátá tí wọ́n jáde nù. ta ló mú ọ̀rọ̀ yìí wá òjíṣẹ́ náà sọ lára ọ̀sán náà tí ọ̀gá ṣẹlẹ̀ kò ní sọ láàrin tí kò ní láàrọ̀. èrè ń jẹ tayénu àti sọ̀tọ̀run o tọ̀run wà ń bẹ̀ torí kí ni àlùkáwà ni ọba adẹ́dà man khafa maqama rabbihi wa naha an-nafsa 'anil hawa fa inna al-jannata hiya al-ma'wa man yattaqillaha yaj'al lahu makhraja wa yarzuqhu min haythu la yahtasib wa man tawakkala 'ala Allah wa man yatawakkal 'ala Allah fa huwa hasbuh ló fi jẹ́ pé kèé ṣe ọba adẹ́dàálẹ̀ yìí ó fi ṣe last option rárá òní first òní middle òní gbẹ̀yìn gbogbo iṣu èèyàn ló fi jẹ́ pé tẹ̀wọ̀síì ònìpìlẹ̀ ònàárín ònòpin kò sí dùn àkàn tó jìṣẹ́ náà sọ̀rọ̀ àzọ́lá àwọn recommend tó bá ń sọ ọmọ ọgbọ́n wọn ní tí ọba wà nínú ìbànújẹ́ ọ̀fẹ́ kọ́ lọ́wọ́n ọba ó sì parẹ́ ọ̀rọ̀ rẹ̀ kí ló ní ká máa sọ la ilaha illallah al-azim al-halim la ilaha illallah rabbul arshil azim ṣó ní direct link page pẹ̀lú tí ń ṣe wá láà but ọba tá a máa ṣe àfọ̀mọ́ fún yìí tá a máa ti ń ṣàfọ̀mọ́ fún ní gbogbo ìgbà tá a fi tawhid rẹ̀ rinlẹ̀ ń gbogbo ìgbà ní tá a bá ń páyà ọlọ́run ọba ọmọ bá a dì. wọ́n ní tọ́ba wà nínú òkè ìṣòro wọ́n ní tọ́ba serious báyìí kí ló ṣiṣẹ́ lára àṣọlá mi máa ṣe. àwòrán Allah rabbi la ushrik bi rabbi shay'an nǹkan máa ń Allah Allah ọba mi ìrìnbọ̀ n'i ìrìnbọ̀ orogún nítorí tẹ̀lẹ̀ yóò wá ní kí mi kúrò níbi tí mo wà kí wá bọ́ orogún ta ni nǹkan àwọn ni nǹkan tẹ̀síd awọlẹ̀ tí wọ́n wọ́n ti yá àkìrì tó bá tún ṣẹlẹ̀ tẹ̀ tó ti ṣe wọ̀ wá musibati مسلمين الذي alladhi sallama zimamahu lillah tó ju gbogbo ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ fún ọba adẹ́dà. o lè jẹ́ pé tìǹbù ń dá mọ́ wọ́n á rò pé á kó ni mo ṣe fẹ́ kó o bẹ̀ ẹjẹ́ mi náà dé pé mọ́ wọn kájọ fagagbága tọmọ ìṣesí ọmọ ẹ̀rọ ènìyàn. àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni jẹ́mi náà jẹ́mi náà ó jẹ́mi náà ó lówó fún. ṣe bí sidikula akpọ̀ ló làdánwò yẹn bá ló ṣe. ọba alẹ́dà ni ìntàfírù wọ̀tẹ̀tọ́ láyé dúrùkùn kéèdùhùn ṣe ẹn. tó o bá mú sùúrù takwa ó ní ìdí sùúrù. ọwọ́ apáyọ̀ ọba yẹn wọ́n tẹ̀ lófin ọba ń tiẹ̀ ó jẹ́ kí n tí wọ́n ń ṣe yẹn kó affect yẹ pàápàá wọ́n ní ète wọn gbogbo aburú wọn kò ní bá ọ ọlọ́run ò ní jẹ́ kó nípa lára rẹ̀ kì í ṣe yẹn nìkan kí lọ́ba adẹ́dà tún ọba. waqulu qawlan sadida tí nǹkan bá délẹ̀ ẹ páyà ọlọ́run ọba ìyẹn ni wípé òfin ọlọ́run ọba ni kí wọ́n máa múlò kọ́ndíṣàn kan ò ní wá kọ́ wá sọ pé òfin ọlọ́run ọba rẹ àlè tẹ̀lé òfin ọlọ́run bí eléyìí. <laughs> ọmọ ìyá ní iṣu láàrin ara wọn èkejì wọn ń pé adéṣeré akọ̀lé ìtàràtà ń sọ jí wọn bá dá sí ìbínú kì í dẹ̀ bímọ rẹ ó gbé ẹnì kejì rẹ ṣeré ara nu wo ni ọkà máa bá sínú wàhálà ṣé ìtọ́sọ yẹn só ti ṣe ìsìn záàbì ṣẹ̀ríyà ti là tí ó yọ kúrò nínú Islam àbí ìbínú ló gbé e. wọn kí ni gbogbo wọn fẹnu kò sí wọn gbogbo etí ìbàjẹ́ munkar minal kaul wazuf lọ́sàn ọ sọ̀rọ̀ tó burú jáì tí ó ṣe tẹ́wọ́bà lé lórí ṣùgbọ́n tó bá ṣe tẹ̀jìdídù ìmọ̀ni rẹ̀ ọ bẹ́tà. àìmọye bẹ́ẹ̀ bàbá adéla sọ pé ta àṣàbù náà wáyé wọ́n wá ń lọ lọ́wọ́ àbí kékeré là á pè but ó gbọ̀ngbọ́n níwájú ọba adẹ́dà. òjíṣẹ́ láàásọ́lá mi sọ wípé assumed najad kan dákẹ́ kí yusuf bá ti dé ìwọ sá dákẹ́ má sọ kankan má sọ wàdùwàdù the next thing tí kò ṣe ni wípé ṣàlùwàlà kò múná fúláwà wọ́n lọ́ba tọ́sọ́nà má jẹ́ ń ṣiṣẹ́ o má jẹ́ ń sisọ má jẹ́ ń sirò fọ́ọ̀n bá ti ń ṣe lé ọ̀rọ̀ rẹ̀ ọmọ gúnrégé tọkùlọ́ báyọ̀ ọlọ́run ọba wọ́kúlù kọ́lẹ̀ ń sẹ̀dídà kí kọ́ndíṣàn kan tó ọba bára rẹ̀ má jẹ́ wá sọ̀rọ̀ tí èé ṣàrẹ̀ kò kò gúnrégé tàbí kọ́ máa twist fact láti fi ba opponent rẹ jẹ́ láà kí lọ́ba adéra sọ ó ní ẹ má bú ọlọ́run wọn o <laughs> torí tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ kí ni wọ́n ṣe àwọn náà wọn ọ̀dà kan mọ̀ wọ́n sọ pé wọ́n bú tẹ̀ yín náà ta ló fi sábàbí ẹ̀yin ẹ má jẹ sábàbí orí burúkú takunwa wàkúlù kọ́ọ̀lù ṣẹ̀dídà ẹ máa sọ̀rọ̀. tó gún régé nabiyullahi musa sallallahu ala nabiyina alayhi gbàtọ́ lọ sọ́dọ̀ ẹni tó burú jù nínú ẹ̀dá ọmọ ẹ̀dẹ́ ta ló burú jù nínú ọmọ ẹ̀dẹ́ nìyẹn fìràhùn fìràhùn ìbílísì òpinra rẹ̀ lọ́ba kí ni fìràhùn ó ní àná rabbukum la àná fàbùdù fàbùdù ni èmi ni ọba yín tó lékè èmi mo dá yín tí mò ń rè yìí èmi mo lékè ọlá. nítorí náà ẹ máa sìn mí síbẹ̀síbẹ̀ kí ló máa rẹ́ra sọ fún wọn ni wàá kó lọ́ọ́ kọ́lẹ̀ lẹ́yìn náà tẹ́ ẹ bá déwájú rẹ̀ o ẹ sọ̀rọ̀ pẹ̀lẹ́kùtù kí ni Musa kí ló fi ṣe example fún amẹ sọlọ́lá àrẹ rẹ̀ bí náà wálé gbogbo bí fìlànà tí ń ṣe kó fi kọjá àlà òun ò kúrò lójú ọ̀nà tiẹ̀ nígbà tó yí pé alladhi khalaqa kulla shay'in thumma hada ọba mi tó rán mi ń sẹ́ òun lọ́ba tó jẹ́ pé òun gbogbo nǹkan òun ló ń dẹ̀ ń tọ́ ọ sọ́nà ló ń dẹ̀ ń rè bí fúláwọ́nà máa ń fẹ́ ń sọ̀sọ́kùsọ tiẹ̀ òun ò kúrò lórí ọ̀nà tiẹ̀ òun dúró lójú ọ̀nà tiẹ̀ àkíyàn kí ló padà fẹ́lẹ̀.

ويغفر لكم ذنوبكم òun forí jìn ibi tẹ́ ẹ bá ibi kùsìkùsì nítòsí kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe tán kó fi dáadé tánpo. má sọ pé torí báwọn kan ń ṣe ìwọ náà ó ṣe ọmọ ya ọmọ sórí Facebook sister very nice sister ọlọ́run máa mọ́ bá wa jẹ́ ọba gbé picture rẹ̀ òun ló fi ṣe profile ẹ̀ ah, mo dẹ̀ rí nínú àwọn tí wọ́n ní àwọn gba friendship kí n gba friendship àwọn ni mo ara mo ní sister sọmọ yìí pé nítorí òsè yìí kí ló dé kí ló fa eléyìí èsì tó tún mú wá. àwọn lárúbáwá máa ń sọ òpòwe kan wọ́n ní alẹ́ ọdúnrún akbar mina zam excuse gan ó fẹ́ burú jẹ̀ṣẹ̀ gangan lọ látara kí ó ní òun mọ̀ pé kò dáa òun mọ̀ pé kò dáa èyí ni pé má ṣe wá sí fún mi ní sọ̀n mo mọ̀ pé kò dáa ṣùgbọ́n ìdí kan ló mú mi ló mú mi ṣe èmi mọ̀ mọ́ o ṣe mo ní ìdí ọjà agbára ọba adébàdàn. ìtọ́ba wà lágbègbè wa ni ká máa fi ṣe example fáwọn èèyàn kó lè yéèyàn. àwọn èèkàn lùì wọ́n ní election táwọn ọba lọ́wọ́ sí ẹni tó bá wà involve ò lè succeed àbí bẹ́ẹ̀ kọ́ Buhari náà ni ẹ̀yìn elite ẹ̀ ṣe constituency mi láti pilẹ̀ gan àwọn tálákà àwọn aláìní yẹn àwọn ní consistent ìsèlú subhanallah kí ló bá rírà sọ lẹ́nu òjíṣẹ́ rẹ̀ ó ní ẹ̀bùn òkú ni dọ́ àfà akùn àwọn aláìní àwọn tálákà yẹn òun ní kẹ́ ẹ mójútó tẹ́ ẹ bá fẹ́ ríjọba ṣe tí wọ́n ní kẹ́ ẹ mójútó fẹ́yìnàmọ́ tún zọkúnà wọ̀ tún sọ̀rọ̀ nàbí tó àìdò àfàìkò torí ń tọ́ba alẹ́dà sí ń pèsè fún yín tó dẹ̀ sí fún yín níran ni àwọn tó jẹ́ pé tó o bá fún un ní ten thousand bí ìgbà tó o fún ní ten million ni wọ́n fẹ́ ṣe àdúrà tí ó yóò sì ṣe fún ẹ àbí nígbà tó bá sọ pé ah ò ní jèrè nítorí ẹgbàá lérò ni pé ah ó jèrè tó ní pé ten thousand yẹn ah níbo ló ti fẹ́ kọ́lé ọmọ ìyá gbọ́ gáréèjì ìyá kan bá bọ́ síwájú rẹ̀ pé ẹran mi ṣe ń torí tọ́lọ́wọ́n ọba lọ́ba dẹ̀ mú ọba mú one thousand lọ́ba fi léyà lọ́wọ́ ah, ìyá máa ń jẹ́ ká gbogbo ọjà ẹ̀wọ̀n tó fóun ẹ̀wọ̀n tó fóun ẹ̀wọ̀n tó fóun wọ́n kí ló dé àwọn ọjà ń jẹ ọ̀sẹ̀ kan ó ní ọ̀sẹ̀ kan pẹ̀lú one thousand naira tó lè jẹ ọjọ́ eh, ọjọ́ kan lẹ́kọ̀ọ́ là torí bí ti kàn lọ́ba alẹ́dà fi tó bó ṣe tó nítorí wọn máa ṣọ́ nìyẹn gẹ́gẹ́ bí mùsùlùmí ìwọ ò ní jẹ́ àwọn yòókù tó o ti ń jọ wọn ní ṣe sí yóò máa kó bá tí máa ti ń kó bá ròrí rẹ̀ yóò kó bá imani rẹ yóò dẹ̀ kó bá àkídà rẹ ọ̀ṣẹ̀lẹ̀ tí a máa ń tọkọ sọ ọkọ ò lágbòye ìfẹ̀ntọ́ lágbòye àdánwò tó lè bá obìnrin jù láyé òun ni kó wà lábẹ́ ọkùnrin tí ò lágbòye kí ló ṣe oúnjẹ tó kùn lé ó mu dání ọwọ́ adé hospital ó ní tó o bá tún ti gbèsè rẹ dé kọ́ ẹ adún o má wálé o ó tó bá tún ti gbé ìṣe rẹ dé kọ́ wálé o kọ́ ẹ adúró lọ́sítù tó ní kò mọ ni kí ni ìṣe rẹ̀ tó ń wí ó ní tó bá tún ti lè ṣe mistake <laughs> ṣó ló ń ṣe ó tún bí ìbejì tí máa bí ó ní kọ́ya dúró lọ́sítù sọmọ yìí pé tó kùn lè la gbé wáyìí. ọba adẹ́dà <laughs> bàtí òbí lọ́wọ́ di mẹ́rin gbàtó <laughs> balọ̀ fídì tẹ́ ń bẹ kú oríire o ẹbí bẹ̀rẹ̀ gangan ó ti ẹsẹ̀ bí ìgbà tí ò gbọ́ ni ó ti rẹ kẹ́lẹ̀ ta ló rẹ kẹ́lẹ̀ ọ̀rẹ́kẹ́ ọlọ́run ọba lẹ̀ ìgbà tí wọ́n wá ń fa àwọn ọmọ hàn àwọn ọmọ ní bí ìgbà tó yẹ tó wọ́n fún ọ ní special food jẹ tó wò ọwọ́ àwọn òkè ó ti ẹ̀ ṣẹ̀dá wa ó ní ọwọ́ ń ti ọmọ sí mi ọ̀ ń tẹ́ ọmọ sí mi ó fún mi lówó ọ̀ ń tẹ́ ọmọ sí mi máa mú nǹkan rẹ̀ á. subhanallah mùsùlùmí láṣẹk mùsùlùmí ó fi jẹ́ pé tí òjíṣẹ́ náà azulam tó bá ń fi sọ̀rọ̀ àkídà àkídà láti fi máa dún ó fi jẹ́ pé gbogbo dáí àwọn olùpèpè yóò máa gbogbo ohun tí máa ń sọ yóò máa sọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ àwẹ̀ ni ẹ sọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ ìrun ni ẹ sọ̀rọ̀ àkídà alẹ́ ọlá ni ẹ sọ̀rọ̀ àkídà àbí ńgbà tí <laughs> ọba sàlùwà látàn tó ní ashadu an la ilaha ẹ̀kẹ́ sí àkídà àkídà ni kò sí tó ń ṣe láyé tọrọ àkídà oníwọ̀ tọrọ ńlọpọlọ ẹ̀sìn tí ọba ti sí gbogbo béèyàn bá ṣe léwu kó fáìn tó tí ọba lọpọlọ kí là á pè wèrè kọlọ mẹsẹ sáré wa níṣẹ́ wèrè nọ́ọ̀sì tọwọ ó di nípa ọmọ òun náà gbé àìmọ̀kan jẹ o òun náà wòkè ọwọ́ àtàkà sókè ó ti dá ọ ó dà fún ọba yẹn ọmọ yọ ọdún tí mo ti ń sọ pé kó fún mi lọ́mọ kó fún mi lọ́mọ tó fún mi lọ́mọ. àní bí tiẹ̀ ṣe rí kí n lóyún kọ́ mọ́ kojoṣù kan lọ kó tiẹ̀ bọ́ kí n tiẹ̀ sọ pé mi náà lóyún láyé ó tiẹ̀ ṣe kan fún mi ó kúkú lóyún nínú oṣù yẹn náà ọdẹ ìjàbọ̀ kó oṣù tó parí. lòjíṣẹ́ náà fàtàlà fi ń sọ pé ẹ máa sọ ní tẹ́ sọ lẹ́nu ọba adẹ́dà àwọn màláìkà ń rí ká. tó fọ́nká tẹ́lẹ̀ bá ti ń sọ̀rọ̀ dáadáa yóò mọ̀ ṣe àmì ọlọ́run yóò jẹ́ lébẹ̀ o bá sọ̀rọ̀ ìkejì náà bẹ́ẹ̀ náà ni ó ṣe jẹ́. bàbá rẹ̀ láti sọ pé kúlù kọ́lẹ̀ ń sẹ́díìdà tọkùnlá ọkùnlù kọ́lẹ̀ ń sẹ́díìdà á ìbá ti ẹ̀ sọ́ ṣùgbọ́n ó ń gbọ́ mi lókè ọ̀rọ̀ akóraró wọn náà rẹ̀ kí ọ̀rọ̀ kìí ṣe ọmọ àti dùndú rẹ̀ àti dodo rẹ̀ ó mọ̀ bó ṣe dín ṣùgbọ́n wá wò pé ah, ìmọ̀ ń gbọ́ mi nígbà tí ẹrú ọlọ́wọ́ bá kan lọ́ọ́ bójú ṣe náà sọ̀rọ̀ àlọ́sọ̀lọ̀ fún mi ní mọ̀ràn tí ń sì lè gbó sí ayé tí mi fi ní ṣìṣe kí ló jíṣẹ́ lára àṣọ làǹṣọ. ó ní tijú ọlọ́run ọba bí ìgbà tó wà níwájú abiyì èèyàn tóun tijú wípé ọ̀fẹ́ ìbínú rẹ̀ Ọwa nse ṣe níjẹ́ nse nkọ ń ṣe ń pọ̀ ọ̀wá ń ṣe bẹ́ẹ̀ bí ọba adédànù sọ ìrò rẹ sọ̀sọ̀sọ̀rọ̀ rẹ sísọ sọ ń tó ń ṣe níwà máa wò pé ah tọ́ba lọ mú mi pẹ̀lú lè tọ́ba lọ mú mi pẹ̀lú lè kéèyàn máa pọ̀ nínú ọ̀rọ̀ rẹ torí pé kí ni lọ́rùn gan-an tákùwọ̀ ni ó kò yẹn lọ. ìdọ́kọ̀ ayọ̀ kí lọ́ba adé làtọ̀ nígbà táwọn èèyàn bá ń kó sínú ná tí wọ́n bá ń já sínú lórí apára sọ̀rọ̀ kí lọ́ba adé làtọ̀ tùmọ̀nù náà jìnlẹ̀ bí iná tọkọ̀. àwọn tí wọ́n ṣe tákùwà tí wọ́n dúró lójú ọ̀nà ọlọ́run ọba bó ṣe kí wọ́n dúró á kò wọ̀nyọ̀ ń lọ́wọ́. ọba alẹ́là ń fi eléyìí pé àkíyèsí wá sí àlìjẹ́nà àwọn wo ló ní òun ó ṣe fún ó ní u'iddat lil muttaqin apá apálẹ́sẹ̀ ilẹ̀ ni fún àwọn tí wọ́n bá ń ṣe taqwa. àwọn olólùfẹ́ fẹ́ràn ó ní inna Allaha yuhibbul muttaqin ọba adẹ́dà ó ń fẹ́ràn ẹni tó ń páyọ̀ torí pé kò fẹ́ rí ìbínú òun ó ń pa òfin òun mọ́ tọba adẹ́dà ló mú mú lọ́kàn rẹ̀ ẹni tọba adẹ́dà bá dẹ̀ di sọ́nà kíni kíni ẹ̀sán rẹ̀ gbogbo tọba tọrọ lọ́dọ̀ ọba adẹ́dà ọba adẹ́dà ó mọ̀ tìjú pé kò ń mọ̀ fún yóò ntí ò bá fẹ́ ọba adẹ́dà ó mọ̀ tìjú wípé kí nǹkan yẹn ṣẹlẹ̀ sí oníjọ́ ṣẹlẹ̀ sí kí ló sọ nínú hadith kùtù ó ní kò tí ń tí máa ń lọ́hùn lára bí ọ̀rọ̀ ẹrú òun kan àsìkò rẹ̀ ti tó kò dẹ̀ fẹ́ kú òun ọgbọ́dọ̀ yí àlìkáwà ní òun padà òun ọ̀dẹ̀ fẹ́ tẹ̀ òun ọ̀fẹ́ bínú rẹ̀ subhanallah kí lọ́ba bẹ́ẹ̀dá ló ń bẹ bilisani arabiyyatil mubin ó ní ọba adẹ́dà kì í ṣe tẹ̀rẹ́ dùn kọ́ máa ṣe iyèméjì nítorí méjì àti mú àbí mọ́mu tó ẹrú mi torí oúnjẹ tako àọ́páyà mi àsìkò rẹ̀ ti tó kò fẹ́ lọ ní ìdẹ̀fẹ́fẹ́ sọ̀hárọ̀lá sọ̀hárọ̀lá àwọn bá mi sáfàbẹ̀ ni pé ọba ẹlẹ́dà máa ń yí ọmọ yí kádàrà padà torí tí ọba ní yí kádàrà padà ni àdúrà Umar rodi alaanu kò ní make sense wọ́n bẹ́ síwájú kábọ́ ní wọ́n náà bàtà bá yẹ pé olórí ibú ló ti ṣe mí ní bàtúkọ kò ṣe mí lẹ́nu rí torí tẹ́mu Allah ma tasha wà tó ti bìtù wà indaka umar kitab. ntọ́ bá wù ọ́ ló lè parẹ́ ntọ́ bá wù ọ́ ló fi rinlẹ̀ ọ̀dọ̀ rẹ nìyá tíra wà. ilé iṣẹ́ náà sọ́lá ń sọ wọ́n ní àdánwò àtàdúà àti pẹ́pẹ́ ń fúru fọba adẹ́dà wọ́n máa ń jàjàdùn lókè báyìí tàdúà àti àti sàrà tí wọ́n bá ti wá pọ̀ yóò wá borí àdánwò kò ní jẹ́ ọ̀sẹ̀lẹ̀. wọ́n dẹ̀ máa ṣe sàdákà ó ṣe lóko kéré tó ó ní fojú di kí lọ́ba adẹ́dà fún ó ní àwọn tí wọ́n bá ṣe tọ́pọ̀ àwọn ni àyànfẹ́ òun àwọn lòún mú lára gbọ́n ó ní inna awliya Allah la khawfun alayhim wa lahum yahzanun àwọn àyànfẹ́ ọba adẹ́dà kò sí payà fún wọn nínú láyé àti lónú nínú ewu níjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmù wọn ò dẹ̀ ní rí bànújẹ́ àwọn wò ni wọ́n ní alẹ́bínà àmánu wọlẹ́bínà ń yẹ tọ̀ ọ̀kánù ń yẹ tọ̀ àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n wá ń ṣe takwa kí ni takwa wọ́n ń pa òfin rẹ̀ mọ́ torí pé kí ni wọ́n ń kọ́ di ìfẹ́ nu wọn. ẹsẹ̀nsì tí wọ́n fẹ́ ká pẹ̀lú àwẹ̀ lélẹ̀ ló fi jẹ́ pé gbogbo ohun tí ó ní jẹ́ kéèyàn rí eléyìí èyàn ó jìnà sí. èyàn ó gbìyànjú kí ni nǹkan àkọ́kọ́ mujahadatun nafs ìmọ̀ bá ẹ̀mí rẹ̀ jà kó o mọ̀ fún ní ti ń fẹ́ kílẹ̀ mi fẹ́ ju oúnjẹ ìsúnmọ́bìnrin oorun ìmọ̀ wà nínú kẹta máa takùrọ̀sọ ẹ̀mí ń sẹ́bẹ̀. oúnjẹ Allah subhanahu wa ta'ala ní ká ṣe nínú ọ̀túnwọ̀sì. ó ní kẹ́ ẹ̀ sọ pé ẹ̀ ní jẹ tápà. èyí ò ojú ọ̀nà tó ń dín lójúṣẹ́ náà sallallahu alaihi wasallam. torí ìkẹ́ tí ń bẹ nínú kájẹ sàárì kò sí kó kí ló di sẹ́nà sàrà sọ́là sọ. ó ní Allah subhanahu wa ta'ala ó fún àwọn màláìkà sí àsìkò ni kí wọ́n máa tọrọ ọ̀kẹ́ àti fún ẹni tí ń jẹ sàárì torí kọ́ fẹ́ subhanallah. àwọn tí wọ́n ń gbẹ́lẹ́ wọ́n wá jí wọ́n fẹ́ jẹ sàárì. ó àwọn màláìkà wà ní àsìkò yùn tó bá dẹ́dà tán fọ́n ká àsìkò yùn kékeré máa tọrọ ọ̀kẹ́ àti ìgbẹ̀fẹ́ tó ń jẹ sàrẹ̀ torí pọ́fẹ́ dáwẹ̀ ọ̀fẹ́ kóra ló fún ọba dẹ́dà kì wá tún sẹ́yìn nìkan gbogbo ìgbà tó wà nínú àwẹ̀ yùn kò sí ń tọ́ tọrọ lọ́dọ̀ ọba dẹ́dà tọ́ba dẹ́dà ò ní fún kí ló jíṣẹ́ lára islam sọ ọ láwọn mẹ́ta ọba dẹ́dà ṣe ní ẹ̀tọ́ pé gbogbo ohun tí wọ́n bá béèrè lọ́wọ́ òun òun fún wọn àdúrà wọn ọba adẹ́dẹ́ ikọ̀ òbí òbí òbí ètẹni tí èèyàn máa èèyàn máa èèyàn máa ń pẹ́ òbí èèyàn ta tán pẹ̀lú òbí tí èèyàn bá ti ní wọn láyé opportunity ńlá ni ìyá àti bàbá opportunity ńlá ni gbogbo ògbìyànjú tó o bá fẹ́ ṣe ọba adẹ́dà máa ń wo tiwọn ẹrú tọ́tọ́ sí ìyà torí kọ́mọ́ bàbá wọn nú jẹ́ yọ yẹ ìyà yẹn yọ yẹ fún òbí ẹni tó wà nínú àjò pàápàá jùlọ ìrìn àjò lójú ọ̀nà ọlọ́run ọba jihad lálẹ́ ní kẹta asọ́ im ẹni tó ń gbàwẹ̀ ẹni tó ń gbàwẹ̀ pé a ó kó nuró nítorí tòun. oorun kádínkù nínú Ramadan gbogbo nǹkan tí ó fa oorun tí àfi ní lè lo òru wa bó ṣe ká lò wọ́n fẹ́ ká kóra ró lórí ẹ̀ kẹ́mi ò lè bà lálàáfíà torí tẹ́mi ọ̀bà lálàáfíà ara ò ní lálàáfíà tára ọ̀bà ti lálàáfíà á fèèlì nínú ìdánwò tá a wá ṣe nílé ayé. tára ọba ti lálàáfíà yọ kọlẹ̀ láti sin lọ́hùn. òfìjẹ́ pé bá ń ṣe ń gbà wọ́n nítorí ẹ̀ ká máa ṣe jù láti fi kóore oníkàmọ́ká Quran ká máa ṣọ̀pọ̀lọpọ̀ istighfar ṣèfúláàtì fojì ṣẹlẹ̀ sílẹ̀ àlọ́sọ́lá tasbihat tahmidat tahlilat gbogbo nǹkan tí ó fà sí súnmọ́ bá a dẹ́dà ó ní ká máa gbìyànjú lé lórí jù torí pé kí ni àmọ́ bóyá àní rí ní ìgbà láyé mọ́ opportunity yẹn kátírì tẹ̀bi last chance. ǹjọ́ pàtàkì ní gbogbo ìgbà. àwọn ẹni retí wọn kọjá lọ nínú àwọn sàádé wọ́n ní àwọn ìsábà jáde síta nínú ààwẹ̀ torí táwọn mọba rírìkúrì mọ <laughs> ìrìkúrì ò ní bẹ nínú ní táàmù tí wọ́n sì ti bí ṣé tiwọn yẹn tó mú kọ dí màá ti abẹ́dà. òfìjẹ́ pé èèyàn kóra ró láti ṣọ́ ojú rẹ̀ torí pé kí ni ojú òun ni kọ́kọ́rọ́ ọnu kọ́kọ́rọ́ ẹ̀mí tójú bá ń ti ń wò òkú wò tí ò ní control á ìmánì ó máa jò dànù ìmá ń sọ ìmánù di apẹ̀rẹ̀ tí ìmánù bá dẹ̀ di di apẹ̀rẹ̀ kò ní ní tara sí tọba adẹ́dàá mọ́ láti gbìyànjú ti ṣe tọba adẹ́dàá ọ̀dọ́ ọlọ́run bá lọ bá ọ̀kan nínú àwọn afọ́ àwípé àti ka kuranu máa ń lára wọn ni a orí ibú lọ́ṣẹlẹ̀ sí ọ máa ṣọ́ ń tó ń jẹ àti ń tó ìsọ̀rọ̀ sí rẹ ń tó ń jẹ àti ń tó ń jáde lẹ́nu rẹ máa ṣọ́ máa ṣọ́ ibi tó ń rìn sí nínú Ramadan èèyàn ṣọ́ agbo téèyàn wà. gbogbo ibi tó o wà tí ò ní máa ní àlékún gbàgbọ́ àti páyọ̀ ọba jìnnà síbẹ̀ gbogbo ibi tí ìbá jẹ. ó di kàrá nìgbà ó bọ̀ amẹ́lẹ́ ni ó wà sí mọ́sídìí ni ọmọ yẹn náà fúlà ọ̀dà máa ṣọ̀pọ̀lọpọ̀ istikfa máa ṣe. sọ̀rọ̀ ààrẹ di Ramadan pé à. Ah, mọ́ṣáláṣí tó ti ń wá tí wọ́n ó ti kírun mọ́ṣáláṣí tí wọ́n ti ń fast fast fast tàràwí ni lá ẹ̀yin ẹ̀ ṣe oògùn oògùn kò lè sóògù pírọ́blẹ́mù rẹ torí èwo ló lè sóògù pírọ́blẹ́mù ẹ̀ bẹ̀ kí lọ́ba adéda sọ fún ìṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ òní wọ́rọ́ ti lè kọ́ra áàmì tẹ̀rẹ̀pìlà kọ́ ọmọ fa kùránì gùn ni bó ṣe yẹ. kọ́ máa fàágùn kọ́ máa jíròrò lé lórí kọ́ máa wo ohun tí ń sọ kọ́ ọ̀dẹ̀ máa gbìyànjú bó o ló ṣe mu lò ibi tó o bá kù sí mbẹ̀ kọ́ ọ máa bẹ náà ọba kọ́ bá adẹ́dà ó ṣe ń rọrùn fún ọ èyí tó o bá ti rí ṣe kọ́ ọ máa kó yẹ kó rí jábọ̀ kó dẹ̀ gbà lẹ́sìn lọ́wọ́ rẹ̀ tó o bá wá débi tó yẹ pé ó bá pírọ́blẹ́mù rẹ mu kí làwọn àfáà sọ lórí rẹ̀ wọ́n ní o lè takú sórí ọ̀wọ́ àyà nìkan kọ́ ọ rìpíìtì rẹ̀ kọ́ ọ rìpíìtì rẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe o òjíṣẹ́ náà fúnra rẹ̀ ọ̀sán náà ó fi àyà kan ṣoṣo ó fi kí gbogbo tààjùdù ìgbà tó débẹ̀ wọ́n bá dẹ̀dà tó o bá forí jì wọ́n ẹrú rẹ ni wọ́n tó o bá wá fi ìyà jẹ wọ́n wọ́n tọ́ sí ni bó lọ̀rọ̀ ó ṣe jẹ́ ńjọ́ náà lọ́hùn nígbà tá a bá ní tá a bá pè ọ́ pé kó o jẹ́rìí lé wọn lórí báwọn náà ó ṣe jẹ́rìí lé àwọn àwùjọ tí wọ́n ṣáájú bí wọ́n ó ṣe jẹ́rìí lé wọn lórí òjíṣẹ́ náà àfúlà dé ó ń repeat ẹ̀ bó ṣe repeat ẹ̀ ló ń sunkún kílẹ̀ ti mọ́. opportunity ni Ramadan fún mùsùlùmí láti refill ó refill kì í wá rọrùn àti pẹ̀lú mujahadatu nafs ìmọ̀ bá ẹ̀mí rẹ̀ kí ni ìbá ẹ̀mí jà ọ̀rọ̀ ọ̀rùn èèyàn máa ronú lórí àtúbọ̀tán àtúbọ̀tán condition tí mo wà nísìn tọ́lọ́jọ́ bá dé kí ni fi jábọ̀ ibi títà hídó tún ti wọlé nu. No? ó ń wò mí ọmọ tí mò ń ṣe ọgbọ́n tí mò ń sọ ó dẹ̀ mọ tí mò ń rò díẹ̀ díẹ̀ tó o bá ń lè ṣe kó máa kó máa rẹ́gúlà kó o dẹ̀ máa wà consistent pẹ̀lú rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí lópin ìgbà tó o bá ti ń ṣe léyìí ọmọ ní títẹ̀ síwájú sí ní gbogbo ìgbà. kọ̀ wá rọrùn but kí ni mo ń rọrùn ìbẹ́lọ̀ odindi òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá nínú àdúrà tí máa ń ṣe ni pé aláàmọ́ yìí ni asàlùkà àtúkà wàlẹ̀ àfáàfà wàlẹ̀ gínà wọ́lọ́wọ́ba mò ń tọrọ lọ́dọ̀ rẹ fún mi ní takwa fún mi ní kóraró kúrò nídìí ìbàjẹ́ rọ̀ mí lọ́rọ̀. اللهم آت نفسي تقواها وزكيها وأنت خير من زكاها أنت وليها ومولاها wọlọ́wọ́n ọba fún ẹ̀mí mi ní taqwa rẹ̀ kọ́ máa mọ̀ yí pé ọba adẹ́dá wà ní gbogbo ìgbà ó lékè ọlá lórí àràṣì rẹ̀ ọmọ tí mò ń rò ọgbọ́n tí mò ń sọ ó dẹ̀ rí tí mò ń ṣe torí pé kí ni látara rírú pọ̀ ẹbí ará iṣẹ́ àǹsásíbísásọ̀rùn ìgbàgbé máa ń wá lẹ́kọ̀ọ̀kan tó yẹ pé ẹrú ó hùwà bí ìgbà yẹ pé kò tiẹ̀ mọ̀ bọ́ba adẹ́dà wà. bọ̀dọ̀ tí consciousness yìí máa ń ti ń pọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni yóò máa lè dúró déédéé láti ilẹ̀ sí takwa wọ́sẹ̀kìá bá ń fọmọ́ kúrò nínú gbogbo ohun tí ì jẹ́ kí ẹ̀mí ó lè dàgbà sókè. Okay tí ó jẹ́ ọmọ mi sọ́tún mi sósì mi sókè mi sókè eh, jẹ́ ọmọ mọ́kè. wọ́n ti kọ́ ìrìnà zaka torí wọ́n ló lè fọmọ́ ló lè bá ń kóró àǹtẹ̀wò ní ọmọ náà. wọ́n ní alákòóso rẹ̀ wọ́n lólùdarí rẹ̀. alámọ̀ ìní àwọn ẹ̀lmí la yanfa wọ́n lọ́wọ́ ba mọ̀sáàdì ọkùnrin ìmọ̀ tí ò ní wúlò ó ròdodo báyìí o ò dẹ̀ tí tẹ̀lé wọ́n máa bọ́ sọ wọ́n máa wọ pé ẹ̀ àwa náà mọ̀ yín subhanallah ìmọ̀ tí ò wúlò nù ìmọ̀ tí ò lè ṣe okùnfà kéèyàn orí àkóyọ nínú ìyá ọlọ́run ọba níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmà tí a bá sọ pé elimu ndáfẹ́ ìmọ̀ tó ṣàǹfààní ìmọ̀ tó jẹ́ pé látara mímúlò rẹ̀ yóò ṣe okùnfà kéèyàn kóyọ nínú ìyá ọlọ́run ọba ń jọ gbẹ̀ǹdé alikiyama ó ní ilmi nafi. wa qalbun la yakhsha yàmíyà ẹ̀mí ọkàn tí ò ní nípa ayà rẹ̀ torí yíńjìnì ara nu. àtàdúrà tí ò ní gbà wọ́n náà ọba mọ́jọ́ ṣẹlẹ̀ sí gba gbogbo àdúrà mi. ògóńgó àdúrà mùsùlùmí òun ni kíni kó rí ìyọnu ọba adẹ́dà torí gbogbo ń tọ́ ṣe tí ọba rí ìyọnu ọba adẹ́dà jábútẹ́ ni kọ́lọ́ ọmọjà ọ̀rọ̀ abútẹ́ kí wọ́n á nké òjò lórí dáadáa ìmọ̀ dá gbogbo ara dé ìjọsìn. bó ń ṣe ń bẹ lọ́wọ́n ọba kó fún ọ ṣe ọ̀wọ́ ọ̀wọ́n tó ọba rí ṣeun máa ṣe dúnradúnra ìló ń bí tí wọ́n fi ń sọ yìí pé oṣù ṣàdáàd oṣù tá a máa ń lọ nǹkan nìyẹn tí ò rí lọ kò ní í lè ka nínú Ramadan kí ni ẹ gbà lérò pẹ̀lú rẹ̀ ní oṣù Ramadan oṣù ṣàdáàd wọ́n máa ń gbàwẹ̀ tó pọ̀ wọ́n dẹ̀ máa ń ka Quran tó pọ̀ gan torí tó bá múra sí i láti sìn kò lè rọrùn nígbà tí Ramadan bá dé. níbi tí Imam Bukhari ta sọ yẹn nínú oṣù Ramadan yóò parí Quran ní ogójì ìgbà ọ̀sán Ramadan yóò parí Quran lẹ́ẹ̀kọ̀kan òòrùn yóò kún sí mẹ́ta one Quran yóò ka lórúkọ kan. sílẹ̀sílẹ̀ sọ pé àwọn ń gbogbo nǹkan wọ̀nyí ìgbìyànjú tá a bá lè rí ṣe kí oṣù yìí kọ́ yàtọ̀ sí àwọn bá ń lo oṣù yòókù nígbèsè ayé wa káwá ti bẹ ọba adẹ́dà kó ti fi Ramadan ṣe rọrùn fún wa ká lè lò ó bó ṣe fẹ́ ká lò. nínú tí máa ń ràn yàn lọ́wọ́ lórí eléyìí òun ni wípé àwọn ẹni rẹ tí wọ́n ti kọjá lọ kéèyàn ṣèwádìí bóò ni wọ́n ṣe lo ṣàbán àti ramadan níbi quran kíkà níbi ìbádà ṣíṣe níbi ìtọrẹ gbogbo eléyìí kéèyàn bá ń ti ń gbọ́ ìró wọn yóò máa ṣe kíni yóò máa jíńjà èèyàn náà ìgbà èmi náà fẹ́ ètò kéré jù nínú tí ó mú wá sí gbèsè ayé yẹn ó nìfẹ́ èèyàn fẹ́ràn òun kí ló jíṣẹ́ lára àṣọlá nǹkan alimariwu máa man ahabba. Ah, àwọn èèyàn relele àwọn ń ṣèfẹ́ òun fẹ́ràn wọn ibi tí wọ́n wà níwọ náà wà ní déédé gbìyànjú sẹ́tọ̀ ọba ṣe níjọ̀gbẹ́ láyé ń bí. èèyàn mọ̀ ṣìgbìyànjú lórí eléyìí ní gbogbo ìgbà kò ní fún ẹ̀mí rẹ̀ lọ́pọ̀tunity láti ṣe ń tó wù torí pé opportunity ńlá ni Ramadan téèyàn máa múra lẹ́ẹ̀dẹ̀ kọ́ba adẹ́dà kó yóò ṣèṣe ju wa kó fún wa gbà kó fún wa lò kó jẹ́ kó ṣe tí wọ́n fẹ́ kó ṣe nígbèsè ayé wa kó wá jẹ́ abá níbi tó lérè kọ́mọ̀dálù àláyà kó jẹ́ àṣẹ pípọ̀ rẹ̀ láyé gbogbo eléyìí yóò máa ṣọ́ preparation fún nìyẹn láti di àtúnbí padà opportunity ni láti di àtúnbí padà tó fi jẹ́ pé recommendation àwọn àǹfààní wípé kẹsìlẹ̀ istighfar wa tawba kẹ́yìn ṣe tawba kẹ́yìn máa ṣọ̀pọ̀lọpọ̀ istighfar kó dẹ̀ máa gbìyànjú láti súnmọ́ lọ́hùn ọba dáadáa kó fi jẹ́ wípé ramadan ó rọ̀ lọ́rùn kọba adéda mọ́jà kọ́mọ́sá àjẹ kó rọ̀ wá lọ́rùn. a ti sọ pé ká máa ráǹdì ẹ̀ ọ́fíìsì nà inshallah alikari ká má gbàgbé halkọ next week eight o'clock la máa bẹ̀rẹ̀ láti bíi seven thirty a ti máa a ti máa ráìbù ọ̀pù tó ra àwọn tí wọ́n bá ní kwẹ́sàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ́ba adẹ́dà kó jẹ́ àṣẹ pípọ̀ láyé kó gbà lẹ́sìn lọ́wọ́ wa kó má dàlú àláyà subhanaka karama bi hamdi kashiru la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيت الله ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت الله ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته ẹgbẹ̀rún ìfúnpá àti fúnpá. ok ṣàlọ ṣàlọ. náà jazakum Allah khairan sá kọ́nà àbálẹ̀ kí á kó wa tí wọ́n lè san tó pọ̀. Naam, wọ́n ní um, ká tuntun announcement yẹn ṣe wípé gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní a bẹ̀rẹ̀ ní seven thirty a parí ẹ̀ ní ten thirty. Naam, ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ní ìjòkó tó kọjá wípé wọ́n bá wa sọ̀rọ̀ ọmọ ìyá wa ní obìnrin tí wọ́n ní ìdìrànlọ́wọ́ wa so wọ́n ní wọ́n ti ṣàlàyé tó pọ̀ lórí ẹ̀ wọ́n lẹ́nu ẹni bùkátà sí owó látọ̀dọ̀ àwọn tá a jẹ́ gẹ́gẹ́ bí ọmọ ìyá wọn náà ni wọ́n fẹ́ fi gba ilé opó ni ẹnìyẹn so wọ́n sì ní ọmọ ní ọwọ́ so wọ́n fẹ́ gba ilé so wọ́n ní ká ràn àwọn lọ́wọ́ wọ́n dẹ̀ ti sọ ọ̀rọ̀ yẹn ní ìjòkó tó kọjá kẹ́yìn so wọ́n ní kí a gba owó fún wọn lẹ́yìn mo rò pé àwọn tí wọ́n ń gbé kíní owó yẹn káàkiri kájọ kí ọlọ́run dá sí ìbéèrè onílé wáyé nítorí àwọn ojú ọjọ́ ọjọ́ ti lọ òjò dẹ̀ tún ṣú bákan náà so wọ́n dẹ̀ dàbí pé ọ̀rọ̀ fuel scarcity yẹn náà tún wà ń ta so kóníkàlùkù lè jìpẹ̀ padà sí àwọn ààyè wọn kọ́lọ̀mù àlékẹ́lá kí kó san ọlọ́ aléyìn ẹ̀sán dáadáa àmọ́sáká tó kúrò ẹ̀jọ̀ ẹ̀jẹ̀ ká bá wọn dá sí ti ọmọ ìyá yìí kọ́lọ̀mù àlékẹ́lá kó gbà fún wa ní ẹ̀sìn.